bẹ̀rẹ̀ wípé ìmọ̀ràn ó ní ẹnì fún ẹni tó lọ ìyẹ̀pẹ̀ bóyá fúnfúnrin àbí irú iṣẹ́ ìsí mọ́kùnkó lè máa lò àti mẹ́tọ̀ táwọn oríṣiríṣi lọ máa ń lọ ẹjọ́ ń lo omi ẹjọ́ ń lo pèsè ẹmú kan ẹ̀hẹ́n àti àwọn tó ń fi ẹ̀pẹ̀ ṣe sọ́ọ̀bẹ̀ nínú ọ̀pọ̀n tí wọ́n ti ń ṣe ẹ̀dàpọ̀ irú ìmọ̀ràn orí ẹ̀bà fún ìlú ẹ̀bẹ̀ àti pé kí ìmọ̀ràn orí ẹ̀bà fún òbí tó wọlé ní pàtàkì pé àtọ́mọ ń kúnlẹ̀ fún wa nígbó tó àbálẹ̀ tó wù ní ìsìlámù jẹ́ ti kọ ilé ìfún wa ọ̀pẹ́ ọmọ tuntun lọ. kí a máa yẹ ká wò ìṣe ìlànà mùsùlùmí iṣẹ́ àwọn aláwo ni ẹ̀rọ bá jẹ́ pé ọ̀yẹ́ ká máa tán eléyìí aláwo ni eléyìí yẹ ẹ̀ṣẹ̀ ká wò gbogbo ẹni tó ń yẹ nǹkan wò pátá iṣẹ́ àwọ ni ń ṣe ó ìlànà Islam lọ́pẹ́ tọ́lọ́ jẹ́ ká mẹ́rin pé ní kó láyé alámùmọ́ sí sàmọ́ sí sàmàwá ti wà láàbìn rẹ́bà ìlọ́wà ìyá nẹ́ni sọ fún wa pé gbogbo àwọn ẹ̀dá tó wà ní sọ́mà àtìlẹ̀ wọ́n a máa pọ̀pọ̀ ààrẹ àkọlọ́wọ́ ọba tẹ́lẹ̀ láti gbẹ̀ sáàmù ẹ̀ lọ́kọ̀ọ́kọ́ òfẹ́ torí pé kí ní jẹ́ kọ̀kọ̀ fún àmọ́ náà nǹkan tí ó pamọ́ sí wa sáàmù ní nǹkan kọ̀kọ̀ kẹ́nìkan á sọ kó ń mọ̀ ẹbọ ni nítorí kí ni pé pé ọlọ́ba sánà wa tààlà ó rí ara rẹ̀ pé ní àálínú lọ́gbẹ́ ìlú wa ṣàhádà olóhùnmọ́ kọ̀kọ̀ olóhùnmọ́ gbangba ó sọ mọ́ pé ní àlánù lọ́gbọ̀n yóò ọba tó máa gbogbo ohun tó pamọ́ ẹni tó lọ́wọ́ agbéra rẹ̀ lè lẹ́nu tó ní òun náà lè lọ lẹ́fẹ́ sí kejì láti fi kọ̀kọ̀ ní àfáwọn èèyàn bóyá yẹ̀pẹ̀ ló lò ní bóyá èdè ògbè ló lò ní bóyá àtẹ́wọ́ labálà ní ẹ̀tẹ́wẹ́ kí n wo sí ìgbésí ayé rẹ̀ ní àbómi ló lò lágbára tẹ́lí inú mi ló wà ẹlòmíì yóò lò tẹ̀sùbá ẹ̀lú yóò lò gbálẹ̀ ẹ̀lú ló yan kùránì gẹ́gẹ́ nínú sọ pé ká mẹ́sẹ̀ jẹ́ ní oṣù lò yóò lò ń bọ̀ kọ̀kọ̀ gbogbo ẹni tó ṣe léyìí ọ̀daràn ni wọ́n gbogbo ẹni tó bá ń lọ ọ̀dọ̀ wọn èèyàn burúkú ni wọ́n wáyé ọlọ́ alẹ́nu àmọ̀sọ́lọ̀ sọ́lá pẹ̀lú mọ́tìmọ̀lẹ́ àṣà àwọ̀ ọ̀pá ẹni bá lọ bá ẹni tó sọ Iṣẹ́ wọ́n ń sọ lọ ní wọ́n ń gbà á pẹ́gbó ṣe rí gan-an ní bá bàbá yẹn rí lẹ́ tòótọ́. Pàpọ̀dé kápárọ̀ mi máa ń jìnà àlà Mọ̀hàmẹ́dì. Ó ti ṣe kẹsẹ̀ rí sí tí wọ́n sọ̀kalẹ̀ fún òun òjíṣẹ́. Ẹni tó lọ bá wọn nu alóṣe kẹsẹ̀ sí tó tó tẹ̀ lọ bá wọn lásán kó làtọ́ ló bá ń tí wọ́n sọ gbọ́ anẹ́bìnrin làm tó kù bàbá òṣọ̀lá àrùbà ilẹ̀ yọ wọn wọn ní ìgbà àrùn lọ́wọ́ ẹ̀ fún fọ́n dé ẹ wá gbọ́ wọn wọn nígbà àrùn ìkòmínì tó kò Ìyàtọ̀ wà pé iṣẹ́ yóò lálàáfíà, pé iṣẹ́ lálàáfíà, ṣùgbọ́n ìyàtọ̀ jẹ́ mẹ́rin tó wò ní ní ládá. Tẹ̀lébá nígbà tán nígbà rẹ̀ fún mọ́ tí ó gbọ́dọ̀ kí pọ́lísẹ́ẹ̀tì ní òní ní ládá. Ṣùgbọ́n ìtọ́ ṣe ní láàánú pé àwọn àmì nǹkan ti kó sí lára. Ìgbé kò ní sí ìbọn ọlọ́mà ṣùgbọ́n wọn tọrọ sáré lè sọ fún agbẹ́ni wà láàkún tó ààlàmù lẹ́lẹ́yìn tágbẹ́rì mọ̀ ń gbẹ̀gbẹ́ ọmọ kọ̀kọ́ ní láàpàtàkù mẹ́lẹ̀káyì orí dáadáa ní ìbámu ẹ̀ṣẹ́ kí ló pàdé fẹ́ tó lọ kọ̀kọ̀ pé àìsàn yìí ìyá burú ló máa jẹ́kọ̀ọ́ ní ṣe sábọ̀ alápẹ̀júwe wọ̀tá ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ń pa ìtọ́sẹ̀lẹ̀ ní ogun ohun wọ́n sì àdébìnrin ṣe wọ́n sọ ìyẹn wọ́n pa nínú ṣọ̀hábà rẹ̀ káìpá lórí ìtọ̀kọ̀kọ̀ ní tó máa lógun yẹn kó nílọ̀ ìtumọ̀ ìpè ní káyí pé mo mọ kọ̀ọ̀kan ní làṣàṣàr túnmínà lẹ́yìn dáadáa dáadáa ní bá máa ṣe ọ̀nà mọ́sá ní àṣù aburú ò bá ti bá mi ìdúró pé irú ẹ̀yìn ẹ̀fẹ́ tó wọ́n bá ti kàn torí òótọ́ àìsí tí mo fẹ́ lọ yìí aburú bẹ́ẹ̀ ìfẹ́ tí ò bá mu ni ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́yìn tó wá fẹ́ bóyá orí ìbára nínú tó bá fẹ́ tíráàmù tó kọ̀rọ̀ ìyẹ̀wò o lè máa sọ fún ẹni tó fẹ́ lọ bá lára bẹ́ẹ̀ nínú ẹni tó kéré ra bẹ́ẹ̀ nígbà tí ẹjọ́ pẹ̀mọ́ jùlọ ẹlọ́nà ò dáńsì ní o ẹ̀gbọ́n kéré sọ̀lẹ̀ nítorí wá ti láàrin tó lè jẹ́pẹ́ tó ń kọ́ nìyẹn náà irú rẹ̀ náà lòun náà lọ́wọ́ ọ̀gá ya mọ́ sí wá o ààrẹ ìdí ṣe bàbá ọlẹ́ni orogún ìyá rẹ̀ ní ìṣẹ́ lórí aṣogun ní orogún ìyá rẹ̀ ẹ̀rọ lè ní aládùúgbò ilẹ̀ ẹjọ́ ń gbé ní ìṣẹ́ ẹni tó mú sọ́ọ̀bù sí ẹ òun ló lárí sí sí ẹ ẹ̀rọ ní ìyá rẹ̀ kẹ́ ní ìṣẹ́ sọ́kànlọ́lá àwọn ilé ẹ̀rọ ní mọ́ òjò jẹ́ ní ẹgbẹ́ ìta ń sọ ọkùnrin tó pé ní babaláwo gbogbo ẹgbẹ́ òkú máa pe àkùnmọ́ra fóun mọ́ kọ̀kọ̀ ẹni burúkú ni láwùjọ kájìnà sí wọn ẹ̀fẹ́ tó mọ̀ kọ̀kọ́ atlas àwọn àlùjẹ̀nú ẹ̀rí àwọn àlùjẹ̀nú tó dúró ti àlejò wa Suleiman àlejò sara àlejò wa Suleiman jọ tí ó kú àwọn àlùjẹ̀nú ṣiṣẹ́ fún lọ ó ti fi ara ti òkó tí wọ́n ń lọ́dẹ́ ṣiṣẹ́ àlùjẹ̀nú ti wọ́n pé ọ̀gá wa súnmọ́ fẹ́ tó wá mọ́ ń wò wá àgbọ̀dọ̀ ṣiṣẹ́ dáadáa Suleiman sì ti fún lára tó fara tì alìyànà wá rí iṣẹ́ iṣẹ́ àwọn ikẹ́ ẹmọkan kọ̀kọ̀rọ̀ kéèkéé àwọn lẹ́wà jẹ́ pọ̀pá títìlẹ̀ máa fi sílẹ̀ lórí ti kú lára pọ̀pá yóò ìgbà tí iṣẹ́ wá jẹ́ tó wá ṣubú Sulemọ́ wá kú tó àpọ̀ ló wá ṣubú Láwọ́kánú yá lámọ́nà lẹ́gẹ́ ìlú, kẹ́kẹ́ ipá àwọn ọmọ kọ̀kọ́ ní. Àwọn sì dáṣẹ́ ọ̀pẹ́. Mọ̀ láti tú, kí láàrẹ́ ìlú. Ẹwọ̀ yàtọ̀ àwọn jẹ́ láti jẹ́ ìyájú. Ìṣùgbẹ́ ìwọ̀n ti kú láti jẹ́ ìlú, àwọn sì jíjẹ lọ, ọ̀rọ̀ pé wọ́n àwọn ẹni. Àjẹ́rúgbọ̀ ṣe kí ni, kò mọ̀ kọ̀kọ̀ tí bá jẹ́ mẹ́lẹ̀ ránṣẹ́ àwọn tẹ́ wọ́n ṣẹ́. Àwọn ẹ̀nà ń jẹ́ gbọ́ ni, ọlọ́run ti wá mú àwọn nǹkan tí ó mọ̀ ilé wọn padà àbìjẹ̀rú pẹ́pà gba ìsìlámù látàkiri àwọn tó wọ́n rán wọn iṣẹ́ iná kúnnà náà odò mílíà mọ̀kọ́ ilẹ̀ rẹ̀ sánà àwọn sánà wá tẹ́ka mọ́ lọ sí ọ̀rọ̀ wá gbọ́n sánà àwọn èèyàn tẹ́lẹ̀ náà wà ìbẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀rọ tí ń tí wọ́n sọ púpọ̀ àwọn èèyàn tó lọ bá kọ́kọ́ mọ̀lẹ́kà pé báyọ̀ ṣẹlẹ̀ Kéjì láwọn òṣèrè àti ọ̀rọ̀ sọ̀dá, ẹjọ́ bá ní òfẹ́ lọ tó ti gbọ́n lè ní, ṣe ààbò ti wà fún àwọn ìràwọ̀ tí ó ṣẹlẹ̀ mọ́, pẹ̀sì tí wọ́n dá Ilé ìṣúyé pé àfihàn àtàlù jẹ̀nú náà ni wọ́n mọ́ ọ̀pọ̀. Kájáwọ́ bí ìmọ̀ lọ́dọ̀ ọmọ àwọn èèyàn báyìí ọmọ àlọ́. Náà tí ó sí ẹgbẹ́ tí ìsìláàmù sáàṣe ẹ̀sìn tó ní kábọ̀ wà ara wà ní. ó yà lẹ́nu sọ fún apẹ́ ní ilé ìpàdé náà mọ́ ní lámì yẹn kámùsọ̀ fún ọ̀rẹ́ abalagbà tí èyí bá tí ọmọ kékeré lè kéré sára wa ọmọ kékeré lè tó lè ti bẹ́ẹ̀ náà ó fi àlàáfíà ó ṣàlàyé bí wọ́n láti kọ́ra wa léwu àgbọ̀dọ̀ ṣe àṣe ètò àgbọ̀dọ̀ ṣe àṣe ìmọ̀ ọkúnlẹ̀ fún ni ìmọ̀ ẹsẹ̀ fún ni ilé òsínú ẹ̀sẹ̀ wa òsínú ẹ̀sẹ̀ wa nínú kíló wa inú àǹfààní ẹ̀sẹ̀ òsínú àmọ̀tẹ̀ àfà ṣùgbọ́n ìgbà tí ibi kẹlẹ̀ àfà tí mo ní pọ́blẹ̀ tó bá ti borí gáẹ̀sì bẹ́ẹ̀ ò bá fẹ́ jẹni jákújà fún wájú ọlọ́run èwo ni ó mú méjì ẹ̀sìn ni o alẹ́sìláàmù ya anú kọ́lá yóò là àlè ìsìláàmù wọn mórí ni o ìjẹ́kẹ́ orí ẹ̀kọ́ wá sí àgbà lórí ìsìláàmù ni ó bá mu alóyè àtàrà àwọn lárúbáwá náà ní kí àlẹ́bí tó dé ẹ̀mọ̀yà àyájọ́ ọdún ló ṣe kálẹ́bí tó dé ìgbọ́ngbà sí ìsìláàmù dé ó pa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó fi ilẹ̀ tó ṣe wà ní ó dé àmẹ́ndì ẹ̀ kò parẹ́ pé a mọ́ ń gbé àtàbà bẹ́ẹ̀tì ni àbí ẹni ọlọ́tẹ̀ látàwà ní tó pé àìmẹ́yà àtàlọ́wà bá ṣe wà ní ṣe àwọn ṣéèkù mi kọ́ lọ járe wọn pẹ́ irú agbọ́gbọ́wọ̀ yìí àtàtà ní àtà Yorùbá àbí pé àwọn aṣọ Yorùbá se àbí àmọ̀lá sáàjẹ tó jẹ lárúbáwá ní àfàmẹ́ ni àwọn àtàwọ̀ àtàǹṣe tó pọ̀ àtàkàtà ṣùgbọ́n ètò bá ti tàkẹ̀tì là ń sọ ìmọ̀ tirẹ̀ ni ká máa tẹ̀ fúnra ara wa kò sínú ẹ̀sìn ẹ̀rí nínú àwọn ẹ̀rí táwọn afáàmọ́ lórí àdéhùn mọ̀ áàpù ìjábà nígbà tó dé olùbánẹ́lẹ̀ yẹn lọ ó láwọn lọ́balọ́ba ní ọ̀jẹ́ kẹkẹ lọ́jẹ́ kẹfì táwọn èèyàn tí wọ́n ń tí wọ́n ń rábàbà fún ọ̀rọ̀ ẹni tó wájú gbogbo ọ̀nà ẹ̀ka lè ṣe fún náà ló ń bá dé pẹ̀lú náà ó bẹ́ẹ̀ ṣe òun náà fẹ́ tẹ̀ fánẹ́bí sá àtọ̀ fánẹ́bí ọ̀rẹ́ ṣe fún wọn torí pé wújà tí wọ́n máa mú sínú tó bá ti táwọn kan ṣe ní ẹ̀rọ ẹ̀ka mùsùlùmí náà ni máa ṣe ó yẹ kọ́ ẹ̀sìn ni wọ́n wò tó ámùrù tó ẹ kẹ́nìkan kí ó tẹ wá nípa mẹ́nìkan ó tẹ ẹ̀ pa ó tẹ orí rẹ̀ bá la amọ́tò mọ̀ra asan àǹtẹ́sì jùlọ lè sáwùjẹ́ oníyàwó ni ìbá ti kọ́kọ́ pè kó máa ṣe bá kọ́kọ́ rẹ̀ káwí kó tọ́ kí lágbọ́n yín náà ẹ̀jẹ̀ rẹ̀ kò tọ́ nínú àdíṣì tí a lẹ́sí fáwọn àpá amọ́lùmọ̀ ẹ̀fẹ́ ní àlàyé wà lórí àdíṣì láàrin àwọn tí wọ́n ló láàyè bí àpẹẹrẹ fún àfánẹ̀ wà lórí yàbí sọ̀ṣẹ́ ní ọjọ́ àlẹ́ ìpè ní sẹ́ni tó bá pàdé ọmọ ya rẹ̀ àyẹ̀nì hánìlà tó bá tẹ fún ní àlẹ́bìnrin là tó máa tẹ̀ wọ́n. ayọ̀ àlékò tó máa di máa gbàdí ní àlẹ́bìnrin là wọ́n ni tó bá bá bọ́wọ́ ní alùpùpù fẹ́hù àlẹ́nìtọ̀ òfin náà yóò bá bọ́wọ́ ọ̀rọ̀ wa lórí ẹ̀ sàgbọ́nà sí èsì ìkẹyí òòrùn inú ìlànà àwọn sàábà jẹ́ wọn lọ wọn ti fáwọn lọ àwọn òṣìṣẹ́ wọn sọ́lá látẹ́nìkan tó bí ó káyà ó káǹkà wá ju ara lẹ́yìn ìgbà jẹ́ pé kọ́ ẹ ká máa ṣe bẹ́ẹ̀ fún ṣùgbọ́n ìdí òtọ́ ní ẹnì yẹn ó kúnlẹ̀ tó dọ̀bálẹ̀ ọ̀rẹ́ wa burú pẹ̀lú ní pé ìjọ tí wọ́n rẹ̀ lẹ́nu ẹ̀dùn pé kí ẹ bá forúkọ ẹ̀sìn ṣe. Tí ẹ bá forúkọ ọ̀la bí ṣe kọ̀wọ̀ ní máa ṣẹ̀bá fún yẹn ẹ̀ ní kò ní ní ìjà nígbà wọ́n rí àbálágbẹ́rẹ̀ sí ìtọ́mọ ẹ̀fẹ́ sílé aláàdé ìgbó ni wọ́n lè ń ṣe lọ́rùn nù yóò filẹ̀. gbogbo ẹ̀kọ́ máa rẹ̀ tó fẹ́ sẹ́sì ní ẹ̀sìn ló fi gbọ́yé ọ̀rẹ́ ń kò ní ẹ̀fẹ́ ó lè ní ọmọ òde sí ó lè ní ọgbà wèrè mẹ́sìn oríṣiríṣi àṣà oríṣiríṣi èèyàn lè ní máa tẹ̀tọ́ nìyí àwọn ẹ̀rẹ̀ kọ̀kọ̀ náà káàkiri pẹ̀lẹ́pẹ̀lẹ́ sàlàyé ẹ̀fáwọn èèyàn bákan náà ìfáwọn náà fi dáadáa àbíbáwọn èèyàn lò tó yẹ bá ní kò gẹ́rẹ́ fẹ́ tí wọ́n sì wà rẹ̀ fẹ́ ti sí ẹni tó kúnlẹ̀ gẹ̀rẹ̀ ìwà tí ó wù sí ìwọ̀ òun bóyá àbákẹ́lógún mọ́ mẹ́lò ní ìgbẹ́dọ̀rí fún àwọn ọ̀tẹ̀ mọ́ onítorí ẹ̀fẹ́ òun ló wá ti dáadáa jù àwọn òpadà wá nílẹ̀ fẹ́ ọmọ yìí ọ̀rẹ́ ti dáadáa wà lọ́bẹ̀ẹ́ kó dàbí ṣùgbọ́n nígbà tí ìwọ tí wọ́n náà tọ́ gbọ́yé tí wọ́n lẹ́ tó wà líle nǹka àwọn pé ẹ̀sẹ̀ tó ń súnmọ́ ní jẹ́kẹ́yẹ ọdún wù kò ní bá lẹ́ẹ̀kẹ́ fún ẹ̀sìn ní oṣù kí ìgbà wá láyé kò kí ọlọ́run kò sànù ọlọ́ àrà náà. àbáwọn ọmọ wa ìṣẹ́ tó gbọ́ máìkì bẹ́ẹ̀ ẹnìkan náà kọ ọdún jọrọ pẹ́sọ̀ tẹ̀dáhùn ìdánwò wá fẹ́ fẹ́ àwọn ìtọ́nà àbájẹ́ àmọ́bí ọkọ̀ bẹ́ẹ̀ náà ní pé ẹ̀rí wà ní Quran pé wọ́n forí balẹ̀ fún Adam. Ọ̀nà kúnlẹ̀ fánàbí àrẹ́bí ọkọ̀ fún. Kí wọ́n ṣe fánàbí? Tó wá kí àrẹ́bí ní? Àkọ́bí ẹni ẹ̀ pé tó wá kí àrẹ́bí ní? Ẹ̀rì. Tí ìtàlẹ́sọ́ ní ti jìbìrí tó wá tó ànẹ́bí tó bẹ̀rẹ̀ pọ̀ ànẹ́bí ó sì wá kẹ́kọ̀ọ́ lọ fún abẹ́kọ́ kọ̀kọ́ mẹ́kìnkà ẹ̀wọ̀ ẹ̀rú jùlọ lọ àpá àrẹ́kọ́ wájú kọmọ wẹnu wọn báyìí kọ wá fúnlẹ̀ síwájú wọn kọmọ wẹnu wọn kí lọ dé ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ kẹ́ lára ni àlárọ̀ títí là ń sọ Umaru lé ní ọ̀gá tó bá ní ọlọ́ ọ̀fẹ́ kò ní kára sí ikó ó súnmọ́ ó fẹ́ tẹ̀lẹ̀ fún ah, àríbí ah, àmúlẹ̀dìlára wọ́n ṣùgbọ́n pé kí kíkẹ́ ní ẹmú wọn fún alẹ́ rí pé ẹ̀rí tán kí ànẹ́bí o lẹ́wà ṣe bẹ́ kò lè àkọ́kọ́ nìyẹn ẹ̀kẹ́ Náà, àwọn mọ̀láíkà, wọ́n forí balẹ̀ fún Adam. Àkọ́kọ́ ní sáwọn àbúrò sọ pé ṣẹ̀rí àtọ́ ti ṣíwájú wa. Fàníyá, ìyẹ́ tó ṣẹ̀rí àtọ́ ti ṣíwájú wa, ṣẹ̀rí àtọ́ tó wà wájú wa lóṣù, tọ́lọ̀ bẹ́rẹ̀ náà nẹ́bì kan, tí kò bá fi tó bá kẹrin torí bọ́lọ̀ ní kẹ́lẹ̀kẹ́ni tẹ́jọ́ ti torí bọ́ sí ádámù jọ yẹn ìsọgbọ́dọ̀gbọ̀ ìforí kẹlẹ̀kẹ́ ní ìforí kẹlẹ̀kẹ́ ní àwọn ẹ̀ṣẹ̀ kò ní pádámù ló ní ta ló ní ọ̀nà ìyẹn ló gbọ́gbà tí ìbùrí ìfì òṣè ta ló tẹ̀ ta ló tẹ̀ tí ò bá kúnlẹ̀ gẹ́ni tí ó ní ọ̀kúnlẹ̀ fẹ́ ta lọ́wọ́ tẹ̀ òun ó yàtọ̀ síra wọn ádámù ádámù torí ọlọ́run ìfòrí tọ́wá ní pé ààrẹ pé wọ́n fún àwọn foríkalẹ̀ fádà káìpọ́n kí ni káàna wa fún alákòjúwe kan kọ́nà pé ìṣẹ̀rí àtúntí lọ kò sí mọ́ tí wọ́n ti rí tó yàtọ̀ sí lọ́dọ̀ tó wa àlejò wa yìí fún ààrẹ ìsọ̀lá nígbà tí àwọn ẹ̀yà rẹ̀ padà wá bá tọ́mú ọmọ ìyá rẹ̀ gbogbo wọn àtìyá àti bàbá rẹ̀ wọ́n ti kí ni fún tó wọ́n náà lè sọ fún bàbá rẹ̀ lẹ́ni pààrẹ rí pé dádì ẹmọ́ jẹ́ kíní ẹmọ́ dọ̀bálẹ̀ fún mi mọ́mí ẹmọ́ jẹ́ kíní ẹmọ́ kúnlẹ̀ fún mi torí pààrẹ rí ìyẹn náà nínú àlùkọ̀rá níbi tí bàbá ti ṣe bẹ́ẹ̀ fún ọmọ gbogbo lè yóò sínú ìlànà Islam ọba náà. Ìjọba fún ọba ọ̀fẹ́ rẹ̀ náà oníbẹ̀rẹ̀ ní iṣẹ́ tẹ̀lé ní pé ẹ̀jọ̀ kí ni ìtumọ̀ ẹ̀kọ́ àti pé kí ni wọ́n pè ní kí ni túmọ̀ ẹ̀kọ́ tí wọ́n pè ní ìbọn ìjọba. Àṣé ìdíje ẹ̀kọ́, àìbẹ̀rẹ̀ ìdá ń pọ̀ ṣe pàtàkì torí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ kẹ́lẹ́lẹ́ ẹgbọ́ lẹ́nu fún ọmọ tó rẹ̀ àbíká ní ọmọ aláàpọ̀ sábà fún pé tí ó ń dẹ̀dẹ̀ ẹlòmí ò bàbí sùn lọ ẹlòmí ti gba twenty ẹlòmí thirty. torí pé ẹgbẹ́ lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹgbẹ́ ìfẹ́ tó ríta ó lẹ́gbà torí pé bọ́ọ̀lù òun náà tó wà nílé ẹgbẹ́ ẹgbẹ́ ìgbà yẹn mọ̀ lẹ́lẹ́bọ̀ rẹ̀ ṣùgbọ́n òun tó mọ eléegun lẹ́lẹ́bọ̀ òun lè máa ṣẹbọ kó mọ́mọ̀ àfà aláyípọ̀ ẹ̀sáàrí wá ń di orò ẹ̀rí wá ń di kíni nídi egun tọ́lọ́lẹ̀ sáà là ń ṣe tó kẹ́ ni yóò rẹ̀ tó ń jẹ ẹbọ pé abábẹ́ẹ̀tì bá ń kí ló ń jẹ bọ òun náà ni fẹ́ẹ̀fù yàtọ̀ rẹ́ẹ̀rẹ̀ lá ìdìlá nítorí yàtọ̀ sọ́nà ká àbí ká fi ṣe dèédé ọlọ́run tí mọ̀ húwá ní kàfọ́ ìsìnlá níbi nǹkan tó jẹ́ pé ẹ̀ṣà ní nǹkan yẹn jẹ́ tọ́lọ̀ ẹtùgbọ́ fẹ́sí yàtọ̀ fẹ́ ìdìlá ìdìlá ìtò yàtọ̀ sọ́lọ̀ ká fi ṣe dèédé ọlọ́run àbí ká gbé sí ipò tá a gbọ́ lọ sí tí mọ̀ húwá kàfọ́ ìsìnlá níbi nǹkan tó jẹ́ ìwọ̀n ẹ̀jẹ̀ fún alákòjú. Irú ìta àbọ̀ kọjá, ta ló mọ kọ̀kọ̀? Ọlọ́run, àbí? Tọ́ba àpẹnìkan ní ọmọ kọ̀kọ̀, ẹ̀ka yẹn àlójẹ́ fọ́lọ́ kó nìkan lọ́mọ kọ̀kọ̀. Ẹni tó bá àpẹnìkan lọ kọ̀kọ̀, àtẹni tó lọ mọ kọ̀kọ̀, kí lẹ́yìn ṣe jẹ̀rọ̀? Ẹ̀bọ̀n nípa àtàwọn bẹ̀rẹ̀ kàdé oríta. Ta ló ní ìjọsìn? Ọlọ́run. Irú ìjọsìn táà ń ṣe oríṣiríṣi, Ọlọ́run nìkan làwọn ẹ̀ ṣe fún irú ẹni àṣùwà látàdúwà ẹni tó wọ́n tùtù lé ní tó lọ bí pàálé bàbá rẹ̀ tí bàbá lè mọ́ sọ lọ́rùn tó jọra wọn mọ́ kí ní ṣe jẹmọ́ ẹ̀bọ̀n torí pọ́lọ̀ ní mọ́ ń gbàdúwà ẹni òun là mọ́ ń pè tí ò sí ẹ̀rí kan fa ilẹ̀ mọ́ ìfẹ́ràn òfin ìdàrọ́fẹ́ yóò rò jọ wọn àjọ lọ ẹni tó pọ̀ fún ọ̀rọ̀ òtún ẹbọ ni ẹni tó ń pẹ́ kéwù rẹ̀ kan ẹbọ ni ìbádàlá olùyàrá tó wá gbà wọ́n lẹ̀ yẹ̀ẹ́sùwánàlá ẹbọ ni àbí ìwàdà ẹ̀rẹ́ lómi tó dúró mẹ́ta ìyẹ́ ìwà mẹ́ta láti fún mọ́ ṣẹ́gbọ́ kẹ bá bá fúnra ẹ̀kọ́ ni oníṣẹ́ yóò bá yín àtàwọn ọ̀nà olóbàjẹ́ lọ pàdé ẹ̀ dúró kó tó ní ìbò mọ́sálásí tó kó tẹ̀sí bá wọn táwọn sọ̀rọ̀ ẹ bá tó ká àbálọ́bẹ́ yá ọmọ ń bẹ náà ọba súnmọ́ ó bá di àrákàyà ìlú àrákàyà ìlú kí ni bàbá ń gbà yìí lábẹ́ ẹ̀kọ́ ẹ̀ṣẹ́ mọ́sálásí yìí torí ìsìnkúlà àbádì ní fà ìkánú ìkánlá ìkánlá ní kí nígbà tẹ́ ọtún ní amọ̀ká ọmọ ọtún ní amọ̀tẹ àmúsàkápù tó bá wọlé fúnkún ní nǹkan bí méjì sí mẹ́ta ìkánlá ní fún àtọ́ ọmọ tó ń ṣe orúkọ ọlọ́run ó ní ètò àmì sí ètò àmì ó ní orúkọ ọlọ́run gbogbo ẹ̀wọ́ apapọ̀ gbogbo ẹ̀rẹ́ tí ń pè ẹ̀yìn o àmẹ́bí tọ́lọ́ láti orúkọ yìí kò wá mọ̀ ẹ́ ẹ̀yìn wá mọ̀ ẹ́ ẹ̀wọ́n mọ́jà nẹ́bí lọ gbogbo tí ó ṣe ẹ̀kọ́ ni náà nǹkan nínú ọlọ́run ìyẹn ló wà ẹ̀mẹ́rẹ́ àwọn èlé ìtàn láwọn sàdúrà ọjà á ti lọ pa nǹkan fẹ́bọ ní ẹ̀jẹ̀ rẹ̀ la fẹ́ lò ẹ̀ ń tójú bọ́ lókè àtẹ̀jẹ́ ní gbọ́dọ̀ bá lọ pa nǹkan fẹ́bọ kí ló wà lárúkọ náà bá sí o gẹ̀gẹ́ bí wọ́n ti bísí mi láì wọ́n lè ṣe mi láì kọ́ ọ nígbà one thousand kó lè má tọ́jú ẹ̀tọ́. wọ́n ní ká fi ọ̀bẹ gbóná. ọ̀bẹ gbóná ẹ̀ka ipá ìwọ nìkan ni kò jẹ́ ìtọ́bù ìṣe ògbòdò kánlẹ̀ àsìkò báyìí ni kò jẹ́ tó wá kéèyàn pa nǹkan nínú ìjọ ìrìn ọlọ́nì kẹlà fún ìbúra ń sì èyẹ lè tẹ́bọ̀ látara ìbúra ìgbàtí nǹkan káyọ̀ lọ tó ní ilẹ̀ tí wọ́n sòrè tó falálẹ̀ ilẹ̀ ìbúra ọlọ́ni wọn ká ní hanifan gbogbo ẹgbẹ́ bá búra pàdéyà ìṣòbẹ̀lá ọlọ́nbọ̀ra ó lè yẹ tó àlùkò ọgbẹ́nu dákẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tó jẹ́ àfọ́nù ọba ni ibi tó yẹ ká ti fáyọ̀ ọlọ́run tó bá tó fáyọ̀ ọlọ́run fẹ́ dà yóò jẹ́ àwọn ẹ̀dọ́ sọ fún adé nìkan ọlọ́ni apáyà àwọn ilẹ̀-ẹ̀kan apáyà ayé ní ìgbà igba ayébára ayé tó jọ lọ́nà títà sí nínú àpẹẹlẹ pàwàdà pàtàkù pàtàkù ní ìkóntó mùmìnì tó bá ń tẹ́lá gbọ́dọ̀ gbọ́yé gbogbo tó bá ti jẹ́ sọ̀rọ̀ náà tí ẹ bá ti gbé fẹ́ dà ó ti ṣẹbọ kọ́lá kó jẹ́nu yàrá ẹ̀rẹ́ tí ń ṣe kó jẹ́nu mọ́sálásí ọlọ́ni rọ́jò ó sì kọ́lá àkẹ́lẹ́ ti òjò ìròrí ẹ̀tọ́ ní ẹbọ ni tó gbọ́dọ̀ ní kọ́ńtúrọ́jò Àwọn ṣe kò sí sí, alókọ́mọ̀ láti ọ̀ta wà yìí, kí a rẹ̀ tí ó dún ní, ẹ̀rì wọ́n ti sí mú. Èmi náà báwọn kan wọn mọ́tò gbọ́dá láti lo ẹ̀dẹ́ àgbà àwọn ọmọ ọmọ wáyé. Ní àwọn àfáàtì, sọ fún kejì ní mọ́tò ká òjò tó ṣú látẹ̀lé ìjọ tó ti fẹ́ sí láǹkítà. Wọ́n ní bí ó rọ àwọn títí tó tọ́lẹ̀ ọ̀nà máa ṣù.

odidi kí ni wọ́n ti lẹ́bọ̀ kọ́lá àlọ́ Nàìjíríà àwọn ọmọ tí bá rọ̀ ní wọ́n wá bára fún donation lórí ẹ̀. Tẹ́ Mùsùlùmí ọlọ́pọ̀ ṣàmà àkókò gbádẹ́ lè dídò tó jẹ́ káàkiri ní ìdájà sí àátùmọ̀ ọ̀pẹ̀ náà. Náà, ọ̀dà tí ó rọrùn ó rọrùn 2000 plus ìjókòó ẹ̀jẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kápá wa kápá wa tìtìrì ìlú ọlọ́run ní kọ̀ọ̀fù wa ẹ̀jẹ̀ bá transfer bá fún ìṣúlẹ̀ lọ́tọ̀ nam. ìbéèrè ilé ní ẹ̀jọ̀ ilé kàmíṣẹ́rù kì í jẹ́ ìgbàlá yẹn wà fún yàn láti jẹ́ kọ́mọ ìjọ ìsójà ẹ̀ẹ́dẹ́ pé àwọn dábúdábú lè yí gẹ́gẹ́ bí mùsùlùmí ní ẹ̀rẹ́ aláwọ̀ ọkọ̀ ìjọ ìsójà fẹ́ kọ́kọ́ ìyẹn ta ká máa lórí àwọn tíra nǹkan kan ṣe ìṣọ́. Àṣẹ ẹ̀ gbàgbé ẹ̀ ìṣọ́. Kọmọjá ìṣẹ́jà. Alhamdulillah. Alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa barakatuh adúpẹ́kọ̀ ọlọ́run ọba ọba tí ó ṣe ìjókòó tẹ̀lé rọ̀ abẹ́lẹ́ ọba tó máa ń wọ̀ sára sí ọba ìgbẹ́ àti àwọn iṣẹ́ tó wà tẹ̀lé ní ìwọ̀n àfihàn lọ ọmọ ìyá rẹ̀ ọkọ̀ lórí dáadáa afáwa ni wọ́n ọmọ ọba tí ó jẹ́ sí ayé àǹfààní wọn pẹ́ èyí dájú kí n ṣe nínú ọ̀gbọ́dọ̀ ọṣẹ́ fún wọn nìkan àní ọ̀sẹ́ni tí yóò máa dáhùn ìbéèrè níwájú àwọn ọ̀fà wa àwọn ọ̀dàbọ̀lọ́gbà yìí. wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sí akọ́lọ́jọ wọn wọ́n ní alẹ́sà wà máa lè mú pé màdínà. nígbà tí wọ́n lọ rí ní wọ́n mọ̀ ní ìgbà tó ń bẹ̀ ní ẹ̀rẹ́ fún òtúbọ̀ rẹ̀ lọ́kùn ó ti mọ̀ ṣe fátúwá àwọn afáwà ni wọ́n bẹ ní ìkàlẹ̀ kọ́ ń jẹ́ kí a lè mọ̀ pẹ́ àbí ìta bá sọ pé òkà ti déédéé wọ́n tọ̀ ọ́ sọ́nà ní orí ẹ̀ àti tó lọ sí ti ìbéèrè tó ní ó ṣe tó dàpọ̀ sí lórí àwọn ṣètò wa ni wọ́n á dáhùn pẹ̀lú nípa ti tí wọ́n bèrè sí nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú tọ́sọ̀ sánìf nípa ẹ̀gbọ́n náà ni ó ṣe àlèmọ̀ lòdìrà àlèmọ̀ lòdìrà lórí ìdáǹkọ́pá àti ilé ẹ̀sìn sí àpò àbí ilé ẹ̀sìn tọ́kọ́ ní ẹnu ọ̀nà gbogbo àwọn ọ̀kan yìí náà nínú ẹ̀kọ́ náà gẹ́gẹ́ definition ẹ̀bọ tí àwọn ṣe ti wọ́n sọ fún wa nípa yìí pé káfíń ìtẹ́sán tó já sí pé kìí ṣe ọlọ́run káfíń ṣe déédéé ọlọ́run nínú àwọn nǹkan tó já sí pé nínú àwọn sọ̀tọ́ ìfún ọlọ́run ọba tẹ́kọ̀ọ́ ọlọ́run ọba nìkan ló ní àwọn nǹkan yìí. náà tá a bá ti so nǹkan kan kọ́ra àbá tó kọ́lé àbá arímọ́lẹ̀ àbá àdùsá àbá àdùsá gbogbo bá a bá ti ṣe gbogbo ọ̀nà tí ò bá gbà wá tó bá ti já sí pé nǹkan yìí à ń lò ní àdìsọ́kàn wípé òun ni ó mọ̀ dáàbòbò wa ni ó mọ̀ ṣọ́ wa àbí yóò mọ̀ padà àdàkùn àwọn tó ń kàkọ́ méjì náà ni ìsìlẹ̀ àpẹẹrẹ pé jẹ́nìkò lè máa ń bá àwọn lẹ́fọ̀n lọ́dọ̀ ẹgbẹ́ dá sí pé afẹ́ fi fàǹfà ní wá ń fúnra wa àti bó dá sí pé afẹ́ fi ti aburú tó ti ṣẹlẹ̀ afẹ́ fi ti dànù àbí ètò ìṣẹ̀lẹ̀ àfẹ́ kí ó ṣẹlẹ̀ sí wa jẹ́mọ̀. Tàbá ti wá ní ìpín tàbí tó lè fún wa láǹfààní gbogbo ọ̀nà látọ̀ sí àbá alẹ́ẹ̀kọ́ yìí. Tàbá ní tàbí tó lè dáàbòbò wá tí ò ní dákúrú ṣẹlẹ̀ sí wa gbogbo ọ̀nà látọ̀ sí àbá. Tàbá sọ pé tọ̀ ọlọ́run bá ti dájọ́ òun kan dé wa ó ti pé pé wá bá wa lápẹ̀rẹ̀ sára kankan nínú tọ́lọ́mọ ọba tẹ́gbẹ́ nǹkan yẹn náà ni yóò dáàbò wá eléyìí náà nínú ìrìn ẹ̀kọ́ títẹ̀ láti pé nínú àwọn sára gẹ́gẹ́ bí wọ́n ní ta bá kọ nínú àwọn ayé ẹ̀kọ́ ààrẹ ta kọ́ sí nìkan ta wé bẹ́ẹ̀ ta fi ń ṣe ààbò àwọn kan nínú àwọn sára fún wa pẹ̀lú sára kan ti dájú pé àwọn tó àwọn tó ń di aṣíwájú wa lórí dáadáa lórí àwọn sàbí àlejò sọ́dọ̀ àlọ́ àwọn kan nínú àwọn sàábí wọ́n rí wípé ta bá múnà wáyà pọ̀ náà tí ta bá kọ́ títì kan tí ẹ wá fi ń ṣe sí ààbò sára àwọn kan rí rí pé òbúrú bí amúnkúrẹ̀ làá ẹ pé ìwáyà kan ní wọ́n sọ̀rọ̀ wọn àìṣà ní ìgbàgbàgbé. àmọ́ àwọn àbá ẹ̀rí àwọn àbá sọ pé kò ṣe déédéé tó lórí kí máa ń ta àìsàn kọ̀tẹ̀ ní mẹ́tẹ́ bẹ́ẹ̀ bóyá pé àlọ́ tó kọ́ra ni bóyá pàrọ̀ ni bóyá oúnjẹ ni bóyá olùkà ni gbogbo ẹ̀mọ́ ń ta àlùlọ́pọ̀tẹ̀ lé mẹ́tẹ́rin lọ́kọ̀dẹ̀ aṣọ gbogbo tó bá ti gbé ìtọ́tọ̀ kọ́ra bẹ́ẹ̀ ni láti tó fi ń ṣe ààbò ni àbó fẹ́ fi ti aburú kan dànù ni àbó fi wá ń fà ní kẹ̀kẹ́ ní àmẹ́rin ní aṣọ wọ́n ní àbí à ń ti sápò àbá ti mọ ẹ̀yìn ọ̀nà ilé àbá tún pọ̀ ó ní ilé omi kó sábẹ́ èyí tí àtẹ́lẹ́ sọ̀rọ̀ àwọn ìfẹ́ràn sọ àdébìlẹ́ lọ́wọ́ tó kọ̀ọ̀rán yẹn àdébìlẹ́ kọ̀ọ̀rán yẹn ju àtẹ́bì lọ sàtẹ́bì òṣìlè ó lẹ́kọ̀ọ́ sáyẹn lè pọ̀ wà ní kékeré àmọ̀ ṣe gbogbo àwọn àdúrà táwọn fi ṣe àbùdá àti táwọn fi ṣe ìṣọ́ra kámọ̀ ṣàwílé ilé ìrọ́lọ́wọ́ máa lò sábà bí ààbò yóò sì máa lò sábà bí tó máa padà dá wa fún wa wọ́n lọ ń ta ààrẹ táwọn ṣe kọ́ bá ní àkókò lórí ẹ̀sìn ìṣẹ́. Rámọ̀ ló ń bá Mùsùlùmí lè yẹn dáná ní Nàìjíríà. Ọ̀rẹ́ kí ni àwọn afá àlọ́ ìṣẹ́ bí Fọ́lọ́kọ̀ ṣàlọ́ kí ó bá fi àlékún dáadáa àbí ẹgbẹ́ wọ́n ti sọ àwọn ìbéèrè kan wá sí máa lálàyé mú ó yẹ pé ní ẹ̀rọ ń gba ẹgbẹ́ láti sọ pàápàá jùlọ ní títí ẹgbẹ́ láti sọ sọ àwọn àwọn lágbàmọ́ ọkọ̀ sẹ́yìn ìkúnlé mọ̀kán mọ̀kán ìkúnlé mọ̀kán gbogbo ìlú lẹ́yìn lórí kíni lórí ọ̀rọ̀ ìpàdé ẹ̀fọ́ tí ó sì ní gbogbo ọ̀rọ̀ ẹ̀rọ sì ní ìta ìtọ́ gbogbo àyẹ̀ ẹ̀rọ ní ìta ẹ̀fọ́ nílẹ̀ náà tó mọ́ pẹ̀lú ẹ̀fọ́ lóde ní pé gbogbo tẹ́lẹ̀ ọba ṣe tí ọba ti ní ẹrú ibi tí ti ṣe tí ọba ti ní ẹrú fún wọ́n yọ àbẹ́rẹ́ ìlú kàṣílù kan àkàmìtì oníṣẹ́ pẹ̀lú ìjọba ẹgbẹ́ ní súnmọ̀ sí ẹyẹ ti sọ ẹ̀lẹ̀ fún ẹgbẹ́ ní àwọn ìṣẹ́yọ́ ti tako ríọ́ pẹ̀lú ṣùgbọ́n lákẹ̀lẹ́ sọ lórí ẹ̀jẹ̀ láyé pé gbogbo tẹ́yẹ̀ bá ṣe ìyẹn ni àbí nǹkan ní tí yóò bá ti ní eré sí rẹ̀ ṣe ọ̀pọ̀ ọ̀rọ̀ ọba náà. Náà. Ìdí rẹ̀ sọ lórí ìdí, a ń bẹ́rẹ̀ sọ ní ìyàpadárúkọ àwọn ọ̀rẹ́. Olédùn lè máa ń sọ pé ẹ̀sùn olèmọ́sọ̀ orí dáa, ó lè láì títà tún kírùn. Torí pé lọ́dọ̀ Yorùbá tó tẹ́ ọ̀rọ̀ ah, ọmọ Ìyẹn pé ní tí ò ní rẹ́sì ọlọ́run ṣe bí ìrùn tí ò lè sí ìsìláàmù mọ́lẹ̀ bí ìmúra bí ìṣe sí tẹ́sì kékeré tó pè wá sí ìtẹ́sì ni a ṣe nímúra ní ìṣẹ́hun fọ́lọ́ ní ìwà ẹ̀sùn níwá ẹ̀sùn lẹ́yìn ìmúlẹ̀ sí múlẹ̀ rẹ̀ ìmúra ẹ̀sùn ìmúlẹ̀ sí mẹ́rin ìrísí ẹ̀sùn ní ẹgbẹ́ ọbẹ̀. Àyíwà fẹ́ bá rí ẹ̀rẹ́ ìrọ̀tọ́ mùsùlùmí ní èyí ẹgbẹ́ ọbẹ̀. Ọbẹ̀ ti onílé sọ́mẹ̀. Gbogbo orin tí ẹ̀bá ti ní àyè tí yẹn ti fẹ́ ṣiṣẹ́. Tí ẹ̀bá ti ní rí yẹn ṣe mẹ́ kọ́kọ́ rẹ̀. Ó sì nìkan, ìyẹn fẹ́ gbẹ́bẹ̀ náà. Àbíkò ti jẹ́ nìkan, ìyẹn fẹ́ gbẹ́bẹ̀ tí ẹ̀bá fẹ́ yẹ kọ́kọ́ rẹ̀. Jẹ́ nǹkan fún ẹ̀mọ́ oríṣiríṣi nǹkan ni máa ń fà ẹ̀rẹ̀ tó wá pé èèyàn gbé rẹ́sìn rẹ̀ sí ọkọ̀ láàyè ibi iṣẹ́ ibi tó fẹ́ gbé ni náà ní ẹ̀rọ rẹ̀sìn sọ èèyàn ní rí mo rẹ̀sìn mú èèyàn ní rí àtàkùnrin rẹ̀sìn ní rẹ̀ lára yẹn ìní rú kí ògbóró bí èèyàn bá wà fẹ́ fi hàn fún mi. tó bá jẹ́ pé èèyàn máa rí ẹ̀sìn ṣe. látọ̀rí ẹ̀sìn ṣe kò sí ní tako ẹ̀sìn látara ṣe ń ṣe ẹ̀lú ọkùnrin pé níṣọ́ rẹ̀ ní pé ìsákẹ́ ṣẹ́gẹ́ ní níṣẹ́ rẹ̀ òfin tí ogun tẹ́lẹ̀ ká dé tí ó jẹ́ jẹ́ṣ tí ó jẹ́ gbogbo jẹ́ kí ámùnù tí ó sì kí ọlá ẹ̀kà àwọn èèyàn kọ́lá ẹ̀kí mú sí láwọn mẹ́ ìlọ́gbẹ́ àlẹ́ irú tó bèèrè àlẹ́ gbàdà lórí àtìlẹ́ ṣùgbọ́n èyàn wo situation ti tó ń bá wá ẹlẹ́ wọn bá lèrí tí bèèrè kẹ́sùn dáhùn smoothly kó mọ́ tẹ́tẹ́ kí ni ó lè dá nàìjíríà kápá situation ti bí kò ní pé ìkẹyìn lọ́rọ̀ bùkọ́ bá ṣe ń ṣe ń lé yàtọ̀ sí ó lè ṣe lọ́rùn ìyẹn la gbọ́dọ̀ sí èsì wọ́n bá wà ẹgbẹ́ tuntun wọn táwọn ìjọba wọn táwọn ìjọba ah, wọn ní kí ẹ̀yẹ́ lè lo ọ̀fẹ́ ìlàjà sí irun ìbẹ̀rẹ̀ lẹ́kẹ̀kì tí èèyàn lè lè fi èyí èyí bẹ́ẹ̀ àìsí èèyàn tí ó lè fi àtìkíṣẹ́ àti. Àwọn ní àkọ́kọ́ ìlẹ́kà yẹn kí ló ṣe fún wa? Ọmọ àfijá kó ní rọ̀. Ó rọ̀. Ní tí a gbọ́dọ̀ gbọ́ yé ni pé ẹ̀ṣọ́ lánàá ọ̀tàkó pàápàá jùlọ lọ́dọ̀ àwọn obìnrin olóyè ọmọ yìí rẹ̀ ṣá òfin ìṣẹ̀lẹ̀ ọwọ́ àti ìṣùtọ́ rẹ̀ obìnrin àwọn obìnrin ọlọ́ba rí wọn yà fún ilé ẹ̀ṣọ́ láti dá wọn tí lọ́rùn tí ti obìnrin níbi ọdún máa ń lẹ́ sí ayẹ̀ká tó lọ sọ ẹ̀ ìdá obìnrin kẹ́lẹ̀ ọmọ mú gàrí yóò sì máa wúwú kí ra aṣọ kẹ́lẹ̀ yìí àwọn ọkùnrin ni ò bọ́dà kẹ́lẹ̀ lẹ́nu abálábẹ́ wọ́n mú ọlọ lẹ́nu ó lọ kẹ́ tó rọ́bìn kó mọ́ ní wíjá àwọn ò láti ẹ̀sọ́ yóò jẹ́ ti àtọ́ yóò rẹ̀ ti òkà yóò rà bí yóò jẹ́ tẹ́lì tí ẹ bá ti lọ́nà tí ó tọ́ tó lè bọ́ ẹ̀tọ́ rẹ̀ òdòdó lẹ̀ irú rẹ̀ náà ni pé ká tẹ̀sọ ara wa ká tẹ̀sọ ọrùn wa kó rà yí kọ́ ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ ìjọ fọ́kùnrin ẹnìgbà tí bàbá bàbá kiri wa gba ìsìlámù àbájáde àgbà orí ẹ̀ ọkùnrin kan náà wá lẹ́nu ẹ̀ ti dì mọ́ra wọn alẹ́gbẹ̀rẹ̀ orí tó lè fi tún orí ẹ̀ṣẹ̀ ní ẹlọ́ bá ó lè wá padà wá lẹ́nu dá lọ́rẹ̀ àyà òfin tó burú bẹ̀ ṣùgbọ́n tó lè fi kọjọ kókó tí mo bẹ̀rẹ̀ o yìí ń kọ o ẹ̀hẹ́ tẹ́sìn bá ṣùgbẹ́dì tó ní ẹ̀tẹ̀ sọ́nà tó tún dè yí ẹ mọ́ fi rún fún un àyíwá àlèkọ̀ọ̀rùn káìpẹ́ irun lè lọ́wọ́dì tí ó ní nira ní rẹ̀ látàrí fẹ́ ti fẹ́ fún kí ò ní ṣe di ní sọ́run pẹ́lọ́pẹ́ Wọ́n tó wá tí ń ṣe jẹ́ tó wé ṣe wà, ó mọ́ lọ mọ́ tó wà ní ọgbàlì yàrá, kálùkì láàá sáàmì tó pa àwọn tó ń padà àwọn obìnrin kẹfẹ́ mọ̀ tí ń yí mọ́lọ̀ ṣe dáwò. Wọ́n pẹ́ ní kákàbí sẹ̀sọ́ àbí ká fi tún ṣe èrè káàdì àkáfọ́fẹ́fọ́ tí kòkòrò mọ́ wà mẹ́ kí lẹ́ mọ́ wà mẹ́ káìpẹ́rù yẹn ni àbí ó lé ohun àwọn ọ̀ṣọ́ ìlú náà tó bá di káìpẹ́rù yẹn ni kò tí ì gbòòrò ọba àlọ́. Ìgbàkúnlọ́fẹ́ bíi far off lókòókè gold red gold àti fashion bẹ́ẹ̀ lọ energy drink. ọlọ́rọ̀ ọ̀la àwọn ìkẹ́ tí wọ́n kárẹ̀ ìmíkẹ̀wọ̀ ènìyàn kọ́tẹ̀tì ẹ̀mù rò pé ọ̀tọ́bá rẹ̀ tí ó mọ̀ pa ṣe ó pọ̀ sí ok lókòókè gold yẹn yẹn Ṣùgbọ́n àwọn ẹni wọ́n kàkàkà lọ́ra wọn. Àwọn tó kò lọ jọba ti fún wa. Ètò kan wà ní pé ní olùmọ́sẹ́ haram gbogbo tó bá ti ń mú ìyàn rírà àbí tọ́ọ̀dé mọ́ tó ń sọ mọ́. Gbogbo orúkọ tó ń wo sọ, orúkọ ẹ̀kọ́ ni ìyẹn tó mọ̀ sí òun nǹkan yẹn. Ètò kó sínú ayọ̀ àwọn. Gbogbo tí ẹ bá ti mú pé wọ́n ṣe jákujàku. Tó lè bú àbá rẹ̀ tí ò ní mọ̀ kò dáa lórí àkọ́kéré láwọn yẹ́kẹ́ ìfẹ́ ìlú ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀yìn ẹ̀fọ́ àwọn kí ní ẹbí sáré ìdẹ́gbẹ̀lú jáǹsì ìdílé ìkéré ẹ̀mọ́ àkàrọ̀kọ̀ nínú gbogbo tí yóò bá ti máa mú ìyàwó ríra kò bá kéré rẹ̀ àráàrùn kékeré ẹni torí yóò bá bọ́ ọgbọ̀ ẹ̀ kò máa mú para kò bá mọ́ para kò máa mú para òun mọ̀ bí i ń gbọ́gbọ́ sí kí ẹ̀ kékeré ní mú kékeré ẹni àráàrùn kò máa Ẹ̀rà pé o ní kí o tó pẹ̀lú wọ́n ní kí ní ìyàtọ̀ tó wà láàrin ọ̀kẹ́ ìwọ̀n máfíà ìdánù wọ̀kápà. Ẹgbẹ́ gọ́ṣọ́ ìgbà. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وبعد فأنا أقول لكم أترى الحمد لله ومحمد àti àwọn àtàwọn oníwàsí òní tí wọ́n wà ọlọ́ tí wọ́n mọ̀ta jẹ́ kí wọ́n ní pẹ̀lú dáadáa. Ìtí wọn ti fún wa ní àdúgbò wa ní èyí ọlọ́run tí ó lé sí ẹ̀dá nínú Nàìjíríà àtàwọn àìsíkọ̀ ní ayé ẹ̀sìn Nàìjíríà náà. Ó kálí gba oníṣẹ́ tí wọ́n gbé èyí dání àti gba ọmọ ọ̀la mọ́kànlá sí ní obìnrin náà tí a jòkó tá a fara balẹ̀. ọ̀kan nínú àwọn oríire tí ẹ̀dá wá sí láyé ọ̀yà ìkọ̀ọ̀kan wa ni à ń ṣe lọ́wọ́ yìí yọ̀nà kí ọlọ́dẹ sí ọkọ̀ sí òkèkè fún wa láyé àti ní àtìyáná ọ̀làlá àtìlá àtìlọ́wọ́. ẹni bí àwọn ìtọ́jú wa ọdún ní ṣe tí wọn pẹ̀lú ẹgbẹ́ òun lọ sí ìṣẹ̀lẹ̀ púpọ̀ àwọn àgbàlagbà ló ń pe àwọn níṣẹ́ àwọn òfin ẹ̀kọ́ òmìnira sí ìṣẹ̀lẹ̀ ẹ̀ ní ìlú náà bá yí dáadáa tọ̀ nínú ìdí àgbọ̀lẹ̀ nàìjíríà nìyí tí ọba kò ní ẹ̀ka tó kí ọlọ́run bá aláà tó máa ṣàti àmójútó ọ̀wà. nípa ìbéèrè tí oníbèrè ìbéèrè nípa tókè àwọn ìtumọ̀ àwọn gbọ́dọ̀ yìí alákọ̀ọ́kọ́ máa ti yá láàyè náà ọ̀nà ní ẹsẹ̀ àdáhùn ẹsẹ̀ alákọ̀ọ́tọ̀ àtúnṣe ọ̀rẹ́dà tí wọ́n pé ẹ̀gbọ́n tó ń bọ̀ àwọn òṣìṣẹ́ àwọn atúnlẹ́nìkù ní àwọn gbólóhùn yẹn ti fọ́ra wọn ó ti dá sí pé láwọn ọ̀gbà míì àwọn àgbà máa ń sábà pé àwọn àtúmọ̀ yẹn lórí bí ẹ̀jẹ̀ bá ti nípa sí àmọ́ àyè tó súnmọ́ sí náà ní gbogbo àwọn tí bí àtọ̀wá yẹn ti di nípa ìmọ̀ àlò ọlọ́run lọ́dún قول يقول معصية ومن يعصي الله ورسوله ọlọ́run lọ ẹ̀dá àti látara máàsíà ìlú ọ̀sẹ̀ ọ̀pọ̀lọ́hún mọ̀ yáàsì lọ àṣọ yáàsì ẹ̀sìyáàlẹ̀ ẹ̀wọ̀n máàsì ẹ̀sẹ̀ náà bákan náà àdáhùn ẹ̀sẹ̀ náà ní ìjẹ̀lẹ̀ àlùkàtọ̀ wọ́n lè ní àtọ̀ díẹ̀ látara ẹ̀sẹ̀ òun máa ń sábà jẹ́ lórí ìtàkùn ìyàbá kó sí nínú ẹ̀ àǹtọ̀ ní ìtàkùn ẹ̀sìn lórí àmẹ̀ nǹkan tí èèyàn ò fojú lè ṣe tó jẹ́ àṣìṣe ẹ̀hẹ́ ẹ̀kọ́ àná ń lò bẹ́ẹ̀ ó sì lò ó sípò máa fi àná ó lò sípò àṣìṣe náà ní ipò ìṣẹ̀ náà ẹ̀yà àwọn ìtumọ̀ yẹn ọlọ́dà àdà àdà àmọ́ tó gbọ́dọ̀ ìpínlẹ̀ sí àwọn ọ̀pọ̀lọpọ̀ gbọ̀dọ̀ láyé ẹgbẹ́ fi ọ̀rọ̀ ìbéèrè nípa ọ̀rọ̀ oníṣòjà tí wọ́n á béèrè bí ó náà làbàbá wá sí àlàyé yẹn. but gẹ́gẹ́ bí experience àti mo kà ní ọmọ ẹgbẹ́ tààrí ní àdúgbò ìpele àwọn tí a jẹ́ mùsùlùmí àwọn ọmọ wa kí á gbà wọn láàyè ọ̀rọ̀ wọn lọ sí sọ́jà ẹgbẹ́ bí àwùjọ tá a bá lọ wá níbi tí bàbá wọn ní ẹ̀kan ní àdúgbò kọ̀ọ̀kan ní ọmọ dájọ́ báwo la ti fẹ́ àjábà ìlú nípìnlẹ̀ báwo la ti fẹ́ ní ọ̀pọ̀ àdúgbò náà. abájábá wọn àwùjọ tó wá ní ayé nìyí kò sí ọgbọ́n tí ọmọ mùsùlùmí tó bá jẹ́ sójà ní nàìjíríà yìí tó bá ti pọ̀ sínú ìkásẹ́jì pé ọ̀rọ̀ tó bá tó bì kí ọ̀rọ̀ bí nìkan láti fojú ọ̀pá tí ò ní kó sínú tí ò ní kó sínú sí títí ọ̀pá kó àdéhà náà wà kábọ̀ tí a náà ní ìgbà àtàwọn ajá àyè mùsùlùmí àdébí ṣe ìgbìmọ̀ ọ̀kìlá àdàbí lórí dà àwọn afọ àwa ní àlẹ́ ẹ̀dùnmọ́tò ẹ̀ bí àwọn ọmọ mi máa ń láàbí ọ̀ṣun ti sábẹ̀. Bàbá mi wo ìdájọ́ ẹ̀sìn ní òfin tọ́lọ̀ máa lo gbóló nǹkan. Kò ní jẹ́ pé ìtọ́lọ̀ ń torí ẹ̀sọ́ àyàkalẹ̀ àbí tọ́lọ̀ ń dákọ̀ nínú ká ló máa kó sábẹ̀ ìdájọ́ yẹn. Àwọn nǹkan ní ìdá tó bá tó àpòkìkò sí ló ń tẹ̀lé. Àdébíyá akọ ẹ̀dà láyé àwọn èèyàn lọ jagun òmùdàlọ́mọ́ tẹ̀lé ìgbà ló mú lọ́jà kan wọ́n mú dàda ní ìlú òkú mọ̀. ni wọ́n fi ìjagun ní àyíká wa lónìí. wọ́n tún kúrò nípa onífọ́ọ̀mù tàbí onírọ́kẹ́ẹ̀tì. àwọn tí ní burúkú kí àwọn ọmọ àlè ọmọ púpọ̀ ara mọ̀ ń gbé dání. ó dàbí kan sọ́jà nàìjíríà ò lẹ́nu. yìí tí wọ́n máa ń yìn àwọn amúṣẹ̀ntà yìn ní rọ́kẹ́ẹ̀tì àti tí wọ́n yìn sí kúlẹ̀ ẹ̀yọ́ kí sábà wọn yọ kakúlẹ̀ yìí lára yọ nínú púpọ̀ ara àwọn olóòlù tí wọ́n ti fi ìdààmú rẹ̀ lẹ́yìn. àwọn tó lè ti gbẹ̀gbẹ̀ òṣèlú wípé ẹ̀kọ́ sí ẹ̀sìn yẹn lè sọ pílẹ̀nì tó wà lókè náà kẹ́ ẹ̀ yìí sí. ẹ̀yà àtàrí mi wá ní tí mùsùlùmí ti papọ̀ sí nǹkan ìjà síra wọn wọ́n ti lẹ́nu bá mi ara rẹ̀ náà ìdílé kejì wọn ọmọ ẹgbẹ́ ni wọ́n. عن صحابة رضي الله عنه محمد صلى الله عليه وآله وسلم في هذا القاتل فما بال المقتول أبو المسير أقايا yàrá yìí ní àwọn bí nǹkan àjàdá ní ojúkọ ara nìkan wá pàtó akọ ẹni tó pa àyè fún ọmọ náírà yìí tọmọ báàlì màkúrò ẹni wọn tó wá pa ń kọ́ wáyé fún oṣù tọmọ náà àbí ní ìnáwó àrò ìdàpátàlà àfihàn àbí yóò náà fẹ́ pa ọmọ ìyá rẹ̀ ọwọ́ ẹni sátàdá ìṣẹ̀lẹ̀ kan lọ. ìyá àti ọmọ ìṣáájú pé ìjàdáhù níyà ẹ̀sán ipe àníyàn tó ẹnìkan wá láti orí pípa ẹnìkejì wọn láti orí àwọn àníyàn ìnáwó ni àgbẹ̀ riyal kódà kódà ti pé kò sọ́gbọ́n tábà wo àwọn tí àwọn púpọ̀ àrùn mú fi ọ̀pẹ́ nínú àwọn ọmọ tí ó jáde ní sùn lọ́wọ́ ọba sọ́jà náà ní bá ti di sọ́jà báyìí ọ̀nà ilé ẹ̀ máa ń sùn wọ́n sí òkèèrè orí fáwọn ẹ̀ka wá sí wọn bẹ́ẹ̀ jáná orí ọ̀fẹ́ ọ̀fẹ́ yìí látàmá mẹ́fà ní ẹ̀sẹ̀ láti ní òkú sọ́jà ti ti wà lórí òkú ọwọ́ ọ̀sán ti wàhálà ọwọ́ aṣọ rẹ̀ ní ìmọ̀ àǹkó wa bàtà wa ń sọ̀rọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ wọ́n sọ fún yín pé òṣà iṣẹ́ ìlú ti tẹ́ ìyàwó fún ọkọ̀ ọmọlúwà ti ṣe fẹ́ kí ẹ̀ jẹ́ sọ́jà nínú ìṣẹ̀lẹ̀ yìí. wọ́n lè kó sọ̀tọ́ bá tó fẹ́ dá sí ìdílé pa àwọn ilé fẹ́. wọ́n láwọn táwọn táwọn lọ síbi ogun ó lé wọ́n tún wọ́n sọ̀rọ̀ lápò yìí pé tí àwọn tí wà ní fúnikẹ́ẹ̀dì lọ́wọ́ wọ́n ti gba ọ̀pọ̀lọ́wọ́. báwọn sẹ́tẹ́ inú pèsè àwọn púpọ̀ ara gbogbo àwọn èèyàn táwọn púpọ̀ ara mọ̀ ní oníjọba wa tí wọn fi wá pèsè àwọn sójà nàìjíríà wọn ni wọn wá tàbí wọn pèsè àwọn èèyàn tí wọn ò gbé ìtọ́ka dání tó àmì tí wọn ò gbé ìtọ́ka dání àwọn ni wọn wá sí iwájú àwọn púpọ̀ àwọn àgbẹ̀gbẹ̀ wọn gbé ìtọ́ka dání àwọn wà lẹ́yìn bẹ̀rẹ̀ àti sójà bá gbé àwọn tó àwọn bá jẹun sójà ọkọ̀ pa nù bẹ̀rẹ̀ tó tó pa àwọn ẹ̀ṣá gbogbo ní ìbọn tí ìka púpọ̀ yìí sọ̀rọ̀ sí ogun rẹ̀. tí ẹ bá ti dúró ogun ẹni pọ̀ sí ìjọba ti fojú báyìí kódà nínú ogun tí àwọn ìjọba ọ̀rọ̀ tí òjò àwọn ọmọdé láti gbẹ̀jà àbáwọn àkọ́bọ́tẹ̀rì akọ́lé náà àgbàlagbà tó ń bẹ́ẹ̀ kálẹ̀ ní pé àbáwọn abdulrahman tọ́jú ọmọ àbúbọ́kẹ̀rì ọkọ̀ tó tún bá ìsìlámù táwọn tọ́ba ní kí wọ́n dábàá yìí ọ̀rọ̀ ọmọ rẹ̀ ìdí ọ̀rọ̀ ọmọ tẹ̀lé ní ìlú wa ṣàkóso bàbá ti yẹn lọ́sùn náà. tí wọ́n wá ń gbé ìgbà ìṣàlẹ̀ náà bá ti lọ bẹ̀rẹ̀ tá ọmọ rẹ̀ àti ìwà àti àbọ̀tò lọ rẹ̀ bàbá bàbá ẹ̀yà àti bàbá tó máa yẹ ọ́ kálí wá nílẹ̀ kẹta àmọ́ra wa ni bẹ̀rẹ̀ àti sọ́gbọ́n tọwọ́ ti pọ̀ sínú wa lẹ́yìn iṣẹ́ wọn jà sí àwọn sàhábà jáde àwọn jáde èsì wọ́n já ìjà èsì kẹ́sì ní ẹ́ kékeré mọ́tò lọ́rùn tó lè bá jẹ́ sí ẹ̀yà àríyá lọ́kẹ́rì mọ́tò àìsàn ìyẹ̀yà àríyá wọ́n lé ìsàmù ó lè máa gba kíkẹ́ ìrìn máa wá lẹ̀ bọ́ sí jẹ́ ìsìn àwọn àgbàdo wọn jà yìí ọ̀rọ̀ òṣèlú lẹ́yìn àti ọ̀rọ̀ ìyá àti àwọn tá a bá kọ́kọ́ bọ̀ wá lọ sí sọ́jà táwọn ilé department ọ̀nà tọ́lá wà ní engineering department ọ̀nà àtàwọn department míì tí ò ní ìfọ́n kó fẹ́ lóko pẹ̀lú ọ̀nà pa ọmọ ìyá yẹn ní olóṣèlú pàtàkì. wọ́n wà ní ipò ìmọ̀. náà àti pẹ́ẹ́jẹ́ máa ń lọ àwọn ẹ̀ẹ́ tí wọ́n máa ń fún wọn fún wọn àbẹ́ ìfọ́n ó kéré ó kéré ó kéré nígbà tó máa àwọn ìjà àmàṣà lọ ẹ̀yà bá wà nípò ìmáàmù ọmọ ìmáàmù àmáàrùn tó bá ti ṣe àgbò máa kò ní ìjà àti àwọn tí wàá jà ọmọ ìlú mùsùlùmí náà wà nù ìlú àwọn àpà mùsùlùmí lọ lórí ọ̀nà ayé ọ̀nà ọ̀sà àìrẹ̀. Ṣé wọ́n kó bá pa àwọn ṣékùn alẹ́? ẹgbẹ́ ibi tí a ń parí òmìnira tó bá ṣíwájú sí ọ̀nà kí ó jẹ́ kí a rí wọn pẹ̀lú ìwọ̀n so àkórí ọ̀rọ̀ lẹ́yìn pé ẹ̀sùn wa la gbọ́dọ̀ gbé síwájú lápẹ́lú ní ọmọ ọgbẹ́ sáà mùsùlùmí ẹ̀fẹ́ ká lókè lórí tó bá bá kẹsì kọ́dà fún lókè ìlò òkè wa ni pé ilé ìsinmi alẹ́kẹ́ni tó bá sọ ìyẹn ti sẹ́ lókè ẹni tó wà lẹ́sìn òkè ló wà yẹn tó bá jẹ́ sílẹ̀ ló wà lẹ̀ ọlọ́run ẹnu àgbà ṣe ọ̀rọ̀ ló ṣe ìdẹ̀lá ẹnikẹ́ tó bá ṣẹbọ tọ́lọ fàkà ánàmà kárọ̀ mílẹ̀ ntàmà ó ti wà lókè tẹ́lẹ̀ ó yàgò gbégé ní òdìjábọ̀ ni bẹ́ẹ̀ lẹ̀ṣẹ̀ náà tí ẹ wà lórí ìsìlámù tó dúró lélẹ̀ ó wà lókè ó fẹ́ kó sì ìgbónílẹ̀ ẹ̀rọ lẹ́gbẹ́ ni ó wá ló ní ẹ̀rọ tó wà lókè lágbèjìlá lẹ́dí wa máa kàkò lágbára ńgbà yẹn àwọn Àbújá àwọn náà ló láwọn ọlọ́pẹ́ wà lókè bẹ́ẹ̀ ìsìláàmù gẹ́gẹ́ ni ẹ̀rọ tó wà lókè wọ́n ti ká máa ṣe tó takẹ̀ fún àlẹ́ bá wà wọlé káwà lọ́wọ́ tó wà mẹ́ sábà mẹ́ tó bá takẹ̀ fún wọn kọ́ ìyẹn ni Ah, ìyàwó tí ọlọ́run jogún bọ̀ òun ó dàbí pé kò kò sí sábà fàyè rẹ̀ fún òun. so ìfẹ́ ọlọ́run ti fẹ́ wà náà ló bá wọn di ọkọ àti ìyàwó lójú ọ̀nà tó ní Islam ti di balẹ̀ ṣùgbọ́n ohun sísun yìí ni ní máa ń gbé ní síra. so òun dẹ̀ ṣe ìyẹn nípa wípé òun sábà ti máa gbà wọ̀ so òun tó ka kọ̀rọ̀ ní àmọ́ ilé wọn ọ̀ka lórí àgbáyé wọn ni òun ọ̀dẹ̀ lágbára láti wá ìlòmí tó máa gbé lọ sí sọ́ọ̀mẹ́ kọ̀ǹtẹ́tọ̀ lẹ́lẹ̀ bá pọ̀ sí kọrùn kọrùn fẹ́mi di rí lọ́lọ́kọ̀ òye kò jẹ́ sí ìyọ̀nù ọkọ̀ òun tó lóru àgbáyé wọn ni ìwà fún un. ẹ̀ṣẹ̀ ńlá ni kóbìnrin kọ ohun fún ọkọ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n sọ bá fẹ́ fẹ́ ẹ̀fún wa lówó tí ó yẹ kó lówó pọ̀ fún òfin ẹ̀ṣẹ̀ tiẹ̀ náà nìyẹn ní ọ̀pọ̀lọ́ìmọ̀ ẹ̀sì ẹ̀ṣẹ̀ káfí píìtì ẹ̀ṣẹ̀. obìnrin ní àní òun òkúndùn ẹ̀. olówó òkúndùn ẹ̀ tó bá lọ́wọ́ kúndùn ẹ̀ tọ́kọ rẹ̀ bá kúndùn ẹ̀ tó lé ó lè wáyé rẹ̀ wáyé pé ìyẹn mẹ̀tẹ̀ ló wáyé ẹ̀fọ́ ẹ̀ ní ó ní ó ní mẹ́rin jọ yẹn tí ẹ̀ lára ara rẹ̀. náà irú ẹni yìí pé pé àìsàn tó ló ń ṣèyàwó ẹni àbí kẹsàn-án ọdún lè lẹ fi pẹ́ sí ìyẹn náà olóòtú yóò tún bẹ̀bẹ̀ fún ẹ torí pé ẹ̀tọ́ ẹ̀ ló fẹ́ gbà ìyẹn ló padà lẹ́sọ pé ní obìnrin tó bá kọrin fún ohun fún ọkọ ẹ̀ wọ́n ti pè mú mẹ́lẹ́kọ́ ti pè mú tí lóòfin mọ́ ni. torí tí ó burú ẹni kò bá mọ́. náà wíwọ́ ọkùnrin tó bá lágbára tí àwọn orí ti ń kọ̀ǹtínú lágbára rẹ̀ ò sì gbé ó lágbára ànáwó tó yẹ pé ìyàwó yẹn ń gẹ̀ṣẹ̀ ni o ọ̀rọ̀ mọ̀ bẹ́ẹ̀ kí wọ́n arákùnrin bẹ́ẹ̀ lọ fẹ́ ìyàwó mi lórí tí wọ́n náà wà ní pé wọ́n tún kọ́ wọ́n fẹ́ ìyàwó mi àwọn afọwọ́ mọ́ kẹrin. ó lágbára ẹ̀ mú bá wọn mọ́ ẹ̀ ilé tó lágbára kó lọ sí yẹ agbára rẹ̀ wá gbé o tágbára rẹ̀ ò bá ti gbé ẹlẹ́ni tí ìyàwó dọ́ọ̀rọ̀ yẹn fún lẹ́ni tó yẹ pé kò lera rẹ̀ kọ̀ọ̀tún tó lè lágbára agbára lòlò ó fẹ́ àwọn mi ìtumọ̀ rẹ̀ pé tó bá ti jà fún yóò pọ̀ ẹ̀rẹ̀ yóò lọ fẹ́lú mi owó tí fún mú ẹ̀yí mọ̀tí mú ẹ̀lú mi tó pé tó bá fílẹ̀ bẹ́ẹ̀ wà tún débi ìṣìnà láàrin ọdẹ sílẹ̀ kò jẹ́ tí ìfúnlọ́dọ̀ náà mẹ́ra agbára rẹ̀ ìgbà tí ó gbà mú lọ bẹ́ẹ̀ lóní kí bàbá fún mọ́ lọ wọ́n lómi tó ṣe kíní tó gbà tó lágbára èèyàn kan ó lágbára ti yẹn kan ìyàwó yóò lọ ni tí ò bá ti lẹ́yìn, wọ́n ní ṣé òbí lè ṣe bẹ́ẹ̀ lẹ́gbọ̀n sí wọ́n máa ń ṣe lórí irun tí wọ́n ta kókó lọ́dún wọn fi irun báyìí wọ́n fi irun wọn lọ́wọ́ ní ipò ẹ̀rọ ìyàwó. àwọn akẹ́kọ̀ọ́ ní ìbéèrè lọ́wọ́ mi jẹ́ òṣùwọ̀n mo bá ń ran ṣé fún ọtọ́ wọn sálẹ̀ ní ẹ ti kàǹkà lórí ẹ̀rọ mọ́ àrà. ìyẹn obìnrin ni o lọ́dà kóbìnrin ni wọ́n ń pa. ó ṣe é ọlọ́ àlà ní àbálò irun tí wọ́n máa ń ṣe bí irun tí wọ́n ta kókó òun ọkùnrin náà máa ń ṣe ọkùnrin ṣe ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ dàgbà ọ̀bìnrin kan fẹ́ràn ẹ̀ àtọkùnrin àtọbìnrin ìgbẹ́ tí lè ṣe irú irun yẹn. Alhamdulillah, wa salatu wa salam ala rasulillah náà píríncípù kan ni mo kàn fẹ́ mú wá tó bá tó bá ṣe déédé kí àwọn ṣètò wá sí ó tí wọ́n ṣe déédé kí ẹ bá wa tó ṣe tó wọ́n wò pé píríncípù tí a gbọ́lẹ̀ lóyè náà tẹ̀lé kọ́ ẹ pé àlàáfíà ti làmàdá so àlùbáàkà so ìpínlẹ̀ kí ni gbogbo tó bá ti jáde pé àṣà ni ìtàn yẹn kò kí ń ṣẹ́sìn lórí àti òfin tó wà fún náà ni pé àpamìsírìkì wà mbẹ nípa iṣẹ́ ọlọ́run bá sọ̀rọ̀ àlẹ́ ọ̀tá lọ́wọ́ yẹ̀ ọ̀dà. èyí tó bá jẹ́ ẹ̀sìn ìpìlẹ̀ tó wà fún òun ni pé a gbọ́dọ̀ ṣe àfi tá a bá mẹ́rin tó ẹ̀dábílíṣì ìtàlẹ̀ kó tó lè pé a ṣe. pẹ̀lú bí sóra ìbéèrè tí wọ́n béèrè bó ṣe wá nípa pé irun tí wọ́n máa ń ṣe jẹ́ pé wọ́n máa ta kókó táwọn obìnrin máa ń ṣe láti pé kí wọ́n ti ẹ̀kọ́ táwọn kò ní burú lọ́tàwọn bá ń ṣe torí pé wọ́n ti wà pípé gbogbo tí ọkùnrin yóò bá fi máa jọ obìnrin àdéhùn sáà sọ pé làánà lọ́hùn àlùmọ̀tàṣàgbẹ̀hìn àmìnà bìgáàdì ìdìdìdá wọ́n mọ̀tàṣàgbẹ̀hìn àmìnà ìdìdìdá ìdìdìdìdìdì. àdébìnrin ọlọ́run ọba sọ̀hánù ọ̀tàdá ó gbé ìpínlẹ̀ gbogbo àwọn ọkùnrin dájú tí wọ́n bá ń ṣe bí obìnrin wọ́n ń jọ obìnrin bóyá ti ìmúra àbí ti ìsọ̀rọ̀ sí àbí ti ṣe títẹ́ pé ìṣesí àwọn obìnrin ni àmọ́ náà. wọ́n fi yẹ́rìn kété. bóyá fi wọ́n fi yẹ́rìn kété ni wọ́n ń dirun ní ìtúpọ̀ ní àwùjọ wa lónìí. bákan náà lẹ́bi ní gbogbo obìnrin náà táwọn náà bá ń ṣe bí ọkùnrin àdéhùsàtàrà pé ọlọ́run bá ti gbé ni ọlọ́run bá ti gbé ni wọn. àyíká obìnrin náà ti ń ṣe tò nínú ìsìláàmù ìwọ ní gómìnà kó parun àti kó kẹrin bẹ́ẹ̀ni ní tí àlejò àtàdá ó ṣe lérò báwọn obìnrin tàbáwọn ní ìsìn láwùjọ wa àìsàn obìnrin wọ́n ń gẹrun wọ́n ń gẹrun bẹ́ẹ̀ àwọn náà ti ń ṣe pé wọ́n múra pé ọkùnrin tó làánà náà bá ń bẹ fún àwọn obìnrin tí wọ́n bá ń ṣe pé ọkùnrin. náà lórí ìbéèrè tó wá wọ́n yìí pé bí àwọn obìnrin ṣe ń ṣe irun yẹn tọkùnrin kò síkà láyé fún yẹn ọ̀nà àdá bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ nípa wípé ẹni ṣe òyìn ẹgbẹ́ pé wọ́n ṣe lé títà kókó tó bájá sí pé ìyẹn náà fẹ́ lábẹ́ta àti pé sọ́ńdà pé wọ́n bí ṣe ọ̀ṣọ́ tí ò ní já sí pé yóò yí ẹ̀dá ọlọ́wọ́ bá padà gẹ́gẹ́ bí àwọn àlàyé tí wọ́n ṣe fún wa ní ẹ̀sán nípa ti ìlázà pé táwọn obìnrin máa lò fún èrò láti fún ara mọ́ nínú òfin rọ̀ tó gẹ́gẹ́ sí pé irun yẹn wọ́n ṣe gẹ́gẹ́ bí ọ̀ṣọ́ tí wọ́n ní jásí kí wọ́n fi irun míì fún tó jásí fi irun orí wọn dandan náà ni wọ́n ṣe gẹ́gẹ́ tó rọ̀ sọ fún àwọn ọkọ wọn tó ní jásí kí wọ́n ní máa ṣí rẹ̀ tó jásí kí wọ́n ń bò fún àwọn tí wọ́n jẹ́ àwọn ń bò lẹ́pọ̀ àwọn tí wọ́n ń ṣí rẹ̀ fún àwọn náà ni tó jẹ́ àwọn ẹlẹ́tọ̀ wọn bí ọkọ wọn nígbà yìí tó jásí kí ọ̀nà yìí ni tí ó jẹ̀ jásí pé irun yẹn ó ti ń jẹ ẹ̀dá ọlọ́run ọba ọlọ́pàá ti dá irun yẹn irun orí wọn náà wọ́n ṣe é bí ọ̀ṣọ́ ni tó wà máa ta ara ádá tó kò sí aburú ń bẹ̀ kí ẹ bí mọ̀ ṣe lọ tó jáwọ́ sáà bá ní tààlí kìló yẹ ti fẹ́ lọ. Tàbí ó ti rí àwọn àpá àṣẹ yìí. tó fi wò àyàtàn ẹgbẹ́ pé àwọn tí a fi sáàpì ti ìsàkàlájú àwọn ìsìnbáṣọ àyàkàn àṣẹ̀rẹ̀ àyà àwọn sáàpì ìjẹ̀rẹ̀ ìpò ìyàlọ́ ọ̀rọ̀ tó fi wàlá mẹ́rin náà ni àwọn sáà gbé kalẹ̀ إما بالكتاب وإما بالسنة وإما بإجماع العلماء وإما بالقياس قياسا أصلا يكمل yọ tí wọ́n ń sọ yìí wọ́n máa forúkọ rẹ̀ báwọn bá bẹ̀rẹ̀ lọ́wọ́ mi ní kíláàsì mi ti ẹ́ rí pè mi ò sì fẹ́ rí pè èyí ti wù mí kí n rí pè lẹ́yìn tí ọ̀dà náà tẹ́tẹ́ wà ní àná ọkùnrin ló ní àtàyè nípìnlẹ̀ tábà wù àwùjọ wa àwọn ọkùnrin ló máa sábà sí tàṣà búrò làwọn obìnrin bá tẹ̀lé pẹ̀lú àti tọ́lájú wájú tó tàṣà búrò àdéhìí àwọn ìtọ́jú wákàyẹn ó ti ó ti ṣiṣẹ́ láwùjọ wa ẹlẹ́yọ̀kọ bábà ọkùnrin ni kódà tó bá yà sí nínú ìlọ́rùkọ ẹ̀ nínú àwọn pósà tó máa ń lẹ̀ sínú ṣọ́ọ̀bù bábà orí ọkùnrin lẹ́sìn lẹ́sìn bá àwọn obìnrin wá ń ti tẹ̀sẹ̀ fún lọ́nà ẹ̀múlẹ́sì àwọn ọkùnrin ní orí ẹ̀yìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bá fi ojú ẹ̀wò ìbátan pé ó ti bọ́ sábẹ́ haram obìnrin wa ọ̀nà míì wà obìnrin lè fi ṣe irun rẹ̀ lẹ́sọ̀ọ́. àlẹ́ sábà ti kí ní ìta bí ìgbà tá máa kó òróró tó báyìí. sọ́mìnì tí ó òṣìṣẹ́ ń tán torí ẹ̀ ṣe ọbẹ̀ ti tẹ̀sọ́ náà ọbẹ̀ ti ta ayé wù. obìnrin kò sí ní òkè tí kó fún òun tẹ̀sọ́ láti fi gba àyè ojú òṣì tó kó jẹ́ ìdùnnú fún ọ̀pọ̀ ìyá Yorùbá kúrò ní kẹlẹ́ wá sí òkè torí pé bàṣírò níta tí ó ti ta tí màtá àmọ́ fún ní pé àwọn oníbàjẹ́ ló máa ń sábà sí kódà láàrin àwọn ọ̀dọ́ tó ń ta yìí yẹn kí wọ́n kó lásán láti tàbí sí ilẹ̀ bá kókó tó bẹ̀ tàbá yóò lè tó dáa máa yọ yìí kóká iná máa dáa lè yìí gbogbo wọn náà ààrẹ ààrẹ. ìsọkùnrin ọ̀fẹ́ rẹ̀ ọlọ́run sọ yẹn sọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí kọ́kọ́ ìtọ́kọ̀ owó ìdí. Kíní yẹn náà mo mọ̀ ń pẹ̀ dáadáa. So nínú tí mo tún wá fún pàṣẹ sọ̀rọ̀ lọ́wọ́ ni pé àwọn ẹni kó tó di pé wọ́n ṣe ìrìn ọmọ àkọ́kọ́ gbé irun náà. Àbí ọ̀pọ̀ wọ́n ní kó tó di pé wọ́n ṣe wọ́n àkọ́kọ́ gbé irun náà. Náà táwọn tó ń dájọ́ wá nípa nǹkan kan tó yẹn náà jẹ́ bí tí mo kù sí ọlọ́pàá fún ṣàkóso òkú nípa ìdáhùn lórí ìbéèrè tí wọ́n béèrè ṣùgbọ́n ká tó mú ìdájọ́ wa lórí ìkẹta lábẹ́ òfin ọlọ́run kakọ́kọ́ kakọ́kọ́ ní mọ̀ pàtàkì yẹn dáadáa náà wọ́n tó di pa mú ìdájọ́ wa lórí ẹ̀. tó o mi ò mọ̀ pàtàkì nìyẹn mi ò lè ti ṣèwádìí ẹ̀ dáadáa tó o tó di pé mo sọ tí mo sọ pẹ̀lú àwọn kátàwọn kó àwa sọ àti tí mo tún gbọ́ lẹ́yìn tó ìdí náà rí bí wọ́n ṣe rí nípa pé wọ́n lóbìnrin wọn tó di pé wọ́n á ṣe di fáínà kejì tí wọ́n ṣe ń áfúlò gan ọkẹ́lá ọkùnrin gan lòdàpọ̀pọ̀. pẹ̀lú tí wọ́n sọ ilé ẹ̀sẹ̀ ní kò lè gẹ́gẹ́ pọ̀pọ̀ lórí tí wọ́n ti kó dọ́là àṣàkù sí àtọwà láwà rẹ̀ lẹ́dá fún ọ̀pẹ̀. àgbàmọ̀pọ̀lọ̀ ẹ̀ tó ti ní ẹni sọ́rẹ̀ tó a máa àgbẹ̀ta àwọn ọkùnrin gan mẹ́ kò dá ọ́nà lè gbà sí láti wé irú àwọn ọmọ táwọn ọmọ kẹ́gì ń bí ẹ̀ náà so nílé Islam Islam lẹ́kọ̀ọ́ ọkùnrin ká jẹ ọ̀rọ̀ ní bàbá lẹ́sẹ̀ kí ló jẹ mọ́tírèsì tó bára wọn òun ìṣòro ìyàwó fi ó ṣàkóso lára fún àwọn afọ ìgbàkùn ìgbà fẹ́ra. làǹtàmá wa yìí wọ́n ní tí ẹ̀rọ lọ tọ́lẹ̀ tí ẹ wá lẹ́sẹ̀ tó tọ́lẹ̀ tán ìyẹn wá fi àdúrà àbí fi tọ̀ àbí kàníyà omi fọwọ́ ẹgbẹ́ tí olú ẹgbẹ́ tí wà lọ́wọ́ wa yẹn ṣé wà tàbí ṣé kò bá ṣe àlùwàlà pẹ̀lú àwọn ọmọ tí a ti fi pawọ́ yìí. káṣí àlọ́ láti kákọ́ pọ̀ lẹ́nu. lẹ́yìn bá wọ́n wọ́n pín àjọ tó dùn ọ̀sẹ̀ tán mhm. ìwé dẹ̀ wà ó wà ìdílé tó yẹ ká fọwọ́ wa bí àwọn afẹ́jù tọ̀ ní ọ̀sẹ̀ tí tọ́lẹ̀ ló jọ máa rùn. sọ wá ní jẹ́ ìhóòrùn ẹ̀yìn àtàwọn kótópó tó ń ṣe kó wà fẹ́ kì í káfọwọ́ ẹ̀ ṣe àbọ̀lá. wà fẹ́ kì torí pé nínú tí ìtumọ̀ tó wà ní kákọ́ fọ ó lẹ̀ ní pé ọwọ́ yẹn lè lọ sí tẹ́lẹ̀ ìfọwọ́lẹ̀ mẹ́ta yẹ́ fẹ́kẹ́ ni yóò máa títà sọ pé ní ìbárí àtúnni pé ìwọ́tọ́ olùbá tẹ̀sí lọ́gọ́wọ́ nínú kúdọ̀ sí ìwọ́n ló ṣe gini wà fọ́fọ́ ní wọ́nà àǹfààní ìfọwọ́lẹ̀ mẹ́ta tó tó mọ́ra ṣàlùwàlá lọ́wọ́ nígbà tí ilé àwọn ọ̀gá wa parí ìwé tó lọ́wọ́ sọ ṣé títà ṣàwá ní tó lọ́wọ́ sọ ní ìyẹ́ ọmọdé ní tó jẹ. Ìṣàwọn ẹjọ́ ni àwọn tó fẹ́ bá tó ṣàwá. Àkọ́kọ́ ní ìbápa ẹ̀kọ́ rí kèrè tó jọ ẹ̀ ẹmọ́ ti palẹ̀ ẹ̀sàlápá tètè láti ṣe ètò. Ìdó jẹ́ pàtàkì jù lọ rẹ̀yìn ó jẹ́ ọmọdún tí kò sí ìgbà pé. Ṣùgbọ́n tó bá gba títí ṣàwádìí ẹ̀kọ́ sí tó burú. Kò sí tó burú torí ká rí àwọn sáláfù wa tó ẹ pé ní títí ṣàwádìí wọn ga di ṣàbánu ọdún mi. Àwọn ọmọdún wọn tí wọ́n jẹ gẹ́gẹ́ bí ìyàwó Aisha ọ̀dẹ́là àìhá ẹ̀fẹ́nà ìfẹ́ ọmọdé ọ̀sán ẹ̀kẹ́ tán tí ó fi di ṣàbá tí ọmọdé ọdún mú ilẹ̀ fún òfin fún ọmọ òyìn rẹ̀ níta ní pé ó ṣe lè wà lẹ́yìn ẹ̀sùn gbọ́n tí ẹ̀bá ní kọ́kọ́ yẹ kí tó jọ ọ̀nà ẹ̀yẹn ọmọkúrò mẹ́ òfin fún yẹn láyé bá gbà láyé bá gbà rẹ̀ ọ̀gbà ìbéèrè tó dáhùn fún ilé ẹ̀kọ́ láìpẹ́ ó ní ètò ó sì ìgbà láyé wà láti fi láti fi omi ìtọ́ ọ̀pá àti tania tó ti mọ́ ọ́lá lẹ́yìn ìtọ́. ọmọ kí ni ṣé èèyàn lè ṣe àlùwàlá lẹ́yìn rẹ̀? omi tó yóò fi ṣe ìmọ̀ra ọgbọ̀rọ̀ ju omi tó mọ́. omi tó mọ́ yẹn pé omi tó wà ní ìpínlẹ̀ ìṣòro nǹkan lè kájú nǹkan tó lè bá ń gbélé pé nǹkan méjì kájọ́ nǹkan tó mọ́ ní tí ó ti jẹ́ absolute mọ́ tó jẹ́ pé omi yẹn sì wà ní omi náà sì là ń pè é ìtọ́ ara àti agbóminísìn omi yẹn sì wà bó ṣe wà kò tẹ́jì kankan omi náà là ń pè gàrídà tó mí sùn ó kẹ́dà àti díẹ̀ lẹ́nu omi ẹ̀lá ìwé ìgbẹ̀jẹ́ bá ṣe omi ìjìtọ́ omi ọṣẹ táyé fọ́sọ́ àdíta dúlítọ̀ tó ti kí ní tó ti tí ẹgbà pẹ̀lú omi mọ́ àwọn ti di tóbò àyà tó ti kéyìí kọ́lọ́dì wọ́n fẹ́ fún omi tí mẹ́ta wọ́n ní àápẹ́ ní àlùmọ́ òkọ́ omi tó sì mọ́ ṣùgbọ́n kò ṣe é mọ́ra táwọn sọnù omi tí nǹkan tó mọ́ bọ́ sínú ẹ̀ tó wá jẹ́ nìkan nínú ìròyìn ẹ̀ mẹ́tẹ̀ bàbá kalẹ̀ àwọn kò sọ pé omi tó mọ́ ni wọ́n ni kọ́ ìrìnlẹ̀ sí omi tó mọ́ fúnra rẹ̀ lẹ́rù mú tọ́ ìrìnlẹ̀ fẹ́ẹ̀rì ṣùgbọ́n kò lè mọ́ nǹkan ní báwo lè dé dìtọ́ tó kẹ́jú omi yẹn ẹ̀rù ti wá ti di dìtọ́ alómi yẹn ò ṣe é mọ́ra ó é gbé ẹ̀gbẹ́ kúrò lára kò ṣe é kọ ẹ̀dìpín fọ́mà àlà. nà oníbẹ̀rẹ̀ lẹ́yìn ó ní ìwẹ̀ tí ìwẹ̀ tí ó ń lọ lójú ọ̀nà náà ìrora bẹ̀rẹ̀ anídìí àjà yìí ara anídìí lọ́gbàrọ̀ ó ṣètò gbogbo ẹ̀ fún wa ṣùgbọ́n wá padà rí pé ìpìlẹ̀ owó tó ní yóò lọ ṣe ẹ̀yọ́nú àwọn oríṣiríṣi àwọn táwọn máa ń ṣe ẹ̀ṣọ́ sí òun ló bí àrùn tó ní wọ́n á ní gbogbo dára tó ṣe yẹn ojú òní islam fi wo dáadáa náà àfi pé àti ìṣẹ̀ta fún wa pé ọkùnrin tó pa ninety nine èèyàn nígbà wọn láti máa rí àdúgbò. Ah, ìbéèrè ẹni tí ó ń náwó ó lọ sókè ọ̀nà tọ́lọ́run tó ṣe já sí pé ẹni yìí àwọn tọ́sí ti fi pé orí owó bẹ́ẹ̀ lọ́pọ̀ ilé ìsìn bí ẹni já sí pé ó ní iṣẹ́ tí wọ́n ti ń ta tẹ́tẹ́ àbí ọtí ni bísíǹsì tí ṣe àbí ó ń dín pẹ̀lú orílẹ̀ rẹ́lẹ̀sì tó irú ẹni bẹ́ẹ̀ padà sí pé àmọ̀ ní pé owó ibi tó jẹ́ sọ́ọ̀tù owó yẹn ibi tí ọlọ́run bá sàkánà ní kò nífẹ̀ẹ́ sí i tó irú owó yẹn àdẹ́tọ̀ alẹ́mọ́ta lọ́wọ́ ọdún ẹni bẹ́ẹ̀ látàrí kí ni ọlọ́run bá sọ pé tààrọ̀ ní alẹ́sẹ̀sẹ̀ wà sáfúwá wọ̀dá tààrọ̀ ní alẹ́sẹ̀sẹ̀ wọ̀dá wọ̀dá nígbà tó bá ti kí ẹ̀sùn wa yíká ibi tẹ́lẹ̀ ń rí owó yìí kìí ṣe fi fi ọmọ ọlọ́sẹ̀dì ẹran ra nílọ́ lórí dáadáa àtìpáyọ̀ ọlọ́ ẹran ra nílọ́ lórí ẹ̀sìn. torí pé owó ìtawà tí mo sọ́ọ̀sì tó fi rí yóò lọ́nà mí láti pé ẹ̀yìn nìkan náà lè fi kí o ti rí owó ká kó lọ́nà mí ẹ̀sìn àwọn akọ́sìmọ́tòmọ́sì àlàyé nìyẹn. Ìgbẹ́ tí wọ́n jẹ́ pé sọ́ọ̀sì kan náà ti àmọ̀ tó fi rí owó iṣẹ́ tó ṣe. Adé tó jáde. Ìgbẹ́ ìjẹun tó jáde dára pé o lè ní iṣẹ́ tàbí fọ́wọ́n náà iṣẹ́ tó ń ṣe tó ní pẹ́lú báyìí tá a bá ń gba owó ìrọ̀rùn ọ̀rùn ẹ̀rí bẹ́ẹ̀ ní lórí ìbàjẹ́ lórí àìdá ni ọlọ́run bá ti pọ̀ fún wa sí kámọ́ra lórí àìdá. náà tó bá jẹ́ sí pé àmọ́ ibi tí sọ́ọ̀tù owó yẹn tó ti ń wá ó kàn ń lówó kalẹ̀ káwọn fún ṣe tọ́lọ́ àwọn ń owó tá a gbà àwọn òkùnkàn wà ní gbígbà torí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ṣe wọ́n kọ́tọ̀ ọmọ ọ̀rọ̀ ẹgbẹ́ ká máa sọ pínpín ara wa ṣe tó tó bá yá sí pé àmà òun kàn tó padà pé ṣe kéré tó ìyẹn láti gbà á bọ̀wà kò ní ṣe ìwọ̀ bọ̀wà láti láti gbà á fún àwọn òkúta bá tó fún àwọn ògbàládà rẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run bá lọ́sùn fáànù ọ̀tá rẹ̀ náà máa ni mo rántí láyé nípa pé àdéhùnsọ́sọ́ ọ̀gá pé láyé báwo lọ́wọ́ pẹ̀lú àtẹ́lù ìbéèrè tòhóre ọ̀rọ̀ pẹ́lẹ́pẹ́tẹ́ ní ìlú. àdéhùnsọ́sọ́ àdéhùnsọ́sọ́ ó ní ọlọ́wọ́n ọba ò ní gba ìrún sí ìyẹn bá kí kí ṣàlùwàlá tí ó sì mọ́ra. ẹni tí kò ṣàlùwàlá ní wọ́n lọ fẹ́ ọlọ́run nígbà abẹ́rẹ́ tí pé kàlẹ́bà fẹ́lá rẹ̀ àbúkẹ́ni tí háìsì fẹ́lá rẹ̀ lọ fún ọlọ́run nígbà àbí dáẹ́gbé sàárà tí ẹ bá ṣe ti já sí owó tó fi ṣe sàárà ètò ìṣe sọ́rápọ̀ yìí ìsàlẹ̀ owó yẹn kò mọ́ ìsàlẹ̀ ọ̀rọ̀ yẹn ó lẹ́gbẹ̀ẹ́ àlẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àyọ̀ àyọ̀ sọ́lá ọlọ́run ní gbàrú sọ́dápọ̀ bẹ́ẹ̀ tó bẹ́tọ̀ ní àdí tó á sọ pé gbogbo tẹ́lẹ̀ yẹn ń ná lọ́dọ̀ ọlọ́run ọba kò ní ní ládàkàtà lọ́dọ̀ lọ́wọ́ ọlọ́run tààrà àyà nípa ṣáàbẹ̀ Àdíṣì àwọn tí wọ́n kò tó wà ní ọkọ̀ ní wọ́n ní Mùsùlùmí wọ́n ní ọkọ̀ tó súnmọ́ náà. Ṣé àdíṣì ọ̀hẹ́ wọ́n máa yóò yájú kan ní ní àwọn tí a fi súnmọ́ tò sí. Àdíṣì tó pín ẹ̀rẹ́ ìdí náà tó wá lọ́bẹ̀ lọ́wọ́ àkọ́ ní mímọ̀ aláàtọ́kọ́ lọ́bẹ̀ lọ́wọ́ àpẹẹrẹ sí olùdọ́sìn lórí àwọn oníláborí tó fi ṣọgọ́rùn-ún so àtìkẹ́ wà lórí àríkọ̀ ní ìṣẹ́ àwọn ẹni tí ò bá ní ipò kọ́ ní ẹ̀yìn àwọn ṣe wọ́n tún lọ pé báwù tán wà ní gbogbo wà ní báwù tán wà ní báwù fún wa sọ fún wa gẹ́gẹ́ bí àwọn ṣe kò fi sọ bí ó ṣe igẹ̀gẹ̀ ni wọ́n lọ́wọ́ ṣàlàyé ìyẹn nípa jẹ́ pé ní mùsùlùmí ò ní tọ́kọ́ pé ní ìjọba lọ́jọ́ yìí àwọn tọ́kọ́ máa ń pé àwọn owó tó kàbà bá ní lábẹ̀lẹ̀ lọ́wọ́ yẹ́ kàwà bá wa àwọn akọ́lá lọ béèrè fún ohun kàwà bá wa lórí lẹ́kẹ̀ẹ́kọ́ ìkẹrẹ́ ṣe dáadáa ọ̀lẹ́kẹ̀ẹ́mọ́ wa iṣẹ́ tí lẹ́ni ń ṣe láti béèrè fún lọ́wọ́ rẹ̀ pé fún wa àbẹ́kẹ́kẹ́ fún yẹ nìkan láti bẹ̀rẹ̀ ó ti lẹ́rẹ̀ yìí tà kílá ní kílò ọbẹ̀ alákìlọ owó tẹ́ ẹ̀bá ti bẹ̀rẹ̀ fún tó bá wá báyé òfin lọ́mọ ọlẹ́ tó pé ẹ̀lọ́gbẹ́ ní ẹlọ́gbà ọkọ̀ wá báyé pẹ̀lú ní àfikún díẹ̀ ṣùgbọ́n ní kẹ́lọ́lọ́ lápadà padà sí sáà bá fẹ́ dúró sí ìpínlẹ̀ ẹ̀sùn láti fi pẹ́ ní ẹlẹ́kọ̀ọ́ láàrín pé ilé ìsàbáta àkókò wá bá oníkẹ̀ẹ́gbọ́n mọ́ lójú ọrọ̀ wá bá wá ní àbẹ́rẹ̀ nǹkan ní ọwẹ́ àbẹ́rẹ̀ kẹ́kọ̀ọ́ ní ìkẹ́kọ̀ọ́ pé ọdún mọ́ lójú àwọn ìgbẹ́ 10,000 tó ti bẹ́rẹ̀ lọ́wọ́ ẹ̀ yàtọ̀ wà láàrín pé ìgbà ásìlùmù gbọ́dọ̀ bá kàbẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ fún ní ìyáyọ ọkàn kéèyàn tẹ́kù kéèyàn mọ́ràn lọ lórí ìgbàgbẹ́ ṣùgbọ́n pínlẹ̀ owó yẹn tí yóò bá béèrè fún tó kẹjá báyàn àlèkà ṣùgbọ́n látàkà pẹ́lú máa rí ní bẹ́ẹ̀bẹ́ pé àwọn náà mú fún gbà ìyẹn ni kámọ̀nà lọ lórí ìpàdé ṣùgbọ́n pínlẹ̀ tí ẹ wà ní ẹjọ́ ní ìfẹ́ yẹn tí ìfún lọ béèrè lọ́wọ́ yẹn ìfúnlẹ̀ rẹ̀ náà ní tó tó bá béèrè fún tó kẹjá wá bá olè gbà ọ̀la Wọ́n kùnrin lé lókun lẹ̀ ṣùgbọ́n màá ta méjì nínú àwọn tó kúrò ẹ̀ ní tó bá kù ẹni tí àbárí dáhùn ẹ̀ dáhùn tí wọ́n bá ti ṣètò ní tó bá ti di nígbà ní ìṣàlá àti máa kàn sí ilé àwọn ṣe kú ẹ̀hẹ́ ní àlùkò àwọn ṣe gbọ́ bàrà dáhùn ẹ̀ torí ojú ní apáṣọ náà ní gbogbo tó bá wà tó máa máa sọ kò ní yàtọ̀ síra wọn lọ́kọ́lọ́ lọ́rùn wàkọ́lọ́ rẹ̀ tó gbọ́ ní ìṣẹ̀ ṣèṣàlá oníbẹ̀rẹ̀ ní ọ̀nà mélòó lálẹ́ gbà check ọ̀nà mélòó la lè gbàgbé sàrà fún òkú then ọ̀nà mélòó la lè fi ṣe ṣe fàárọ̀ ṣáré then ẹni tí ẹni tí ó ti dé ipò pẹ́pẹ́ níyàwó ní ìwé kápá láti láti yàwó ìgbókòsí yàrá ìṣẹ́gbẹ́ ìròyìn kí ni nǹkan tí ẹ̀lẹ̀ gba nítorí onímọ̀ràn láti máa fi kún sí ṣìnà. Ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìmọ̀ràn ìṣẹ̀lẹ̀ ìgbà. Gẹ́gẹ́ bí ìbéèrè yẹn láwùjọ tí oníbèrè lè ṣe béèrè. Ìgbà ọ̀nà mélòó ni a lè fi ìgbà láti ṣe sàárà fún òkú? Ọ̀rẹ́ ìpín àdéhùn tó ń bọ̀ sí àwọn gbẹ́lẹ́nu àwọn nítorí ìjọ sí pé àwọn kọ́lọ́sì kan ń bọ́ ń bọ̀ ìlànà àṣà ìfẹ́ àdébìnrin àwọn ọ̀rọ̀ wa tẹ̀kún ìfẹ́ ààrẹ ọ̀sọ́dà ọ̀ àmọ́ àwọn afáà ní kọ́lọ́sì ń bẹ lára àdéhùn yẹn. Òye tó dàgbà wájú sílẹ̀ ní pé a ní ọ̀nà tí àjọ àyíká táwọ̀ fún òun náà ní ọ̀kan nínú àbíbí ọ̀nà mẹ́ta àbí táwọn ọ̀sẹ̀ yìí ti lè bá òkú. Ìdààmú àtàkùn àádọ́rẹ̀ ọ̀pọ̀ àìlú àgbàdo òfin lọ ní ìṣẹ̀lá àdìsí ní ìṣẹ̀fẹ̀ ọ̀rẹ́lẹ̀. náà lè tí ọmọ ayé bá ti kú gbogbo àwọn akíkítì tí a máa ń sọ láyé àwọn ṣàkàn tó ti dúró àti ìtọ́mẹ́ta ìlà mi ìṣòdàkọ́tì láàríyá èyí àná aláwọ̀kọ́ náà ní sàárà tí ò dúró àwọn àwọn afọ àwa sọ ní ti ní kí ọ̀rọ̀ nípa sàárà yẹn pé sí àwa tá a fẹ̀yìn òkú láti ní kábùkù ló ti fi nǹkan rẹ̀ kalẹ̀ àmì ìtọ́ sáàdì ní pé òkú ni kò ti fi nǹkan rẹ̀ kalẹ̀ ọba jẹ́ sí pé ńgbà tó wá lọ sọ́dí kìíní ìyàwó máa dúró. ẹlẹ́kejì àwọn ẹ̀yìn mi ìrìn tó tọ̀ mí àti ìmọ̀ tí òkú yẹn ìsàbíyèsí gbà sí ibẹ̀ ní ayé àdéhùn ìgbésẹ̀ ìbítọ́sẹ̀ mi náà túmọ̀ ìgbésẹ̀ aráàlú náà òkú lọ yóò ti ṣe torí pé òkú ẹ̀ lábàárẹ̀ lẹ́yìn ìgbà tí ó ti lọ tán ọ̀rọ̀ wáyé ni èyí ń tọ́ka òkè àbí ìgbà tó fi lélẹ̀ ẹ̀ òkú sọ́n àyàwó ló ń ti ilé ìyá tọ́ka á ti lọ kọjá wọn ìmọ̀ ẹ̀sìn ètò tí àwọn èèyàn bá ti yẹ sáǹfààní lára ìmọ̀ yẹn ẹ máa ń mọ ní kí bónọ́ọ̀sì ládàá máa lọ bá òkú yẹn yọmọ ọmọ lọ́yà mẹ́ta ìyáda àdéhùn yẹn pé àwòránadé sọ̀rọ̀ ẹ̀ ọmọ yẹn ó jẹ́ ọmọ ẹ pẹ̀lú mọ́tòmọ́tò kọ́mọ yẹn náà jẹ́ arábì kó náà jẹ́ nìkan sẹ́lọ̀ kọjá ní tí ń sí dáadáa kọjá ní tó wà lórí ìlànà tí ọmọ kò ń sí pé ọmọ tí kókó sẹ́yìn wọ́n á lè tọ́ kan lè pé òun fẹ́ bí tẹlifíṣì bàbá òun tí wọ́n tó fi ẹsẹ̀ wọ́n tó fi kún ẹsẹ̀ ọmọ yẹn náà jọ mọ́ ẹ tí wọ́n ń tàdúrà fún àwọn afá ní ìwà ń pẹ́ eléyìí ní láàrin ìdílé ládàá tí wàá tó àti àfá mi àti ẹ̀dá mi ìgbà tó kókó lọ. torí kí ni ìwà yàtọ̀ ẹ̀rọ àníbọ̀ Muhammad ọmọ adìtòkù bá fi rẹ̀ tọ́mọ bá pe àwọn àbá ẹ̀ wá sí ìjọba tí bàbá òjò tó wà ẹ wá bá ń sọ kùránì kalẹ̀ ọtí sàárà fún bàbá rẹ̀ tí mi ò àbá kójọ òtún èyí tọ́mọ yẹn nìkan tó bá dàbí fún òbí ẹ̀yà àwọn táwọn ní ìpàdé ti sàárà ọwọ́ pọ̀ ẹ̀bá wọn fà sí ní àlàyé ìdáhùn sọ̀rọ̀ bá fáwọn èèyàn ló ń jẹ pẹ̀lú àníyàn tí wọ́n dáa lọ bá ẹni wọn tó ti lọ ara ìfẹ́ rẹ̀ ni ká ti dáadáa sílé ọlọ́run ká ti dáadáa sọ́mọ orúkọ káwá pọ̀ yẹ́dá àníyàn pé ládàá ìkọlọ̀ bá ẹ̀lẹ́ báyìí tàyí tó ti jáde ní ayé ẹ ara wọn ọ̀nà tí a lè gbàtí ṣe wàhálà torí a ní àkọọ́lẹ̀ tí wọ́n ní ẹgbẹ́ ọlọ́pàá wàhálà nígbà Muhammad sọ̀lọ́mọ́ àwọn ìwà àti ìṣẹ̀lẹ̀ nígbà bàtà ọ̀rọ̀ mú ti ẹ̀rọ ájì kó tó jáde láyé kò sì ní ájì náà ti tó fi lọ ọ̀dọ̀ ọlọ́ ábà tí mo lè ṣe ájì fún àlẹ́

Jẹ̀dáàkùnlá fẹ́ra ní. Bí àwọn ṣẹ́kù wa bí wọ́n ṣe sọ bẹ́ẹ̀ náà lórí. Àfikún tí mo kàn fẹ́ fi kún nígbà tí wọ́n ń ṣàlàyé. Wọ́n ní pé ká máa gbọ́ yé nínú tí wọ́n sọ wípé bókù bá kú. Àwọn àṣà kan tí ó kọ́mọ̀ ní àwùjọ wa. Àṣọjọ́ kẹjọ, ọjọ́ kẹta, ogójì ọjọ́, ọdún kan lẹ́yìn òkú, àbáyé lẹ́yìn òkú padà ọdún mẹ́wàá, forty years àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anniversary. kò sí ẹ̀sìn yẹn nínú ẹ̀sìn kò ní gúnlẹ̀ nínú ẹ̀sìn àwọn ọ̀gbọ̀nsẹ̀ wọn ṣàlàyé fún wa pé èyí tó ọmọ tó kù bá fi ilẹ̀ tó bá ṣe kókò ó ṣàǹfààní ju kí á pe àfẹ́ẹ̀fẹ́ pẹ̀lú àbá ibẹ̀ wá bá wa sọ àlùfáà àlè lọ. ṣé táwọn ọgbọ́n yẹn nìkan fẹ́ẹ́ ní àtàwọn afáṣúnlẹ̀ jẹ́ àfá àkan tó gbà fẹ́ dá òkú ẹ̀ṣẹ̀ wọ́n sọ ní pé tọ́wọ́ ó kàn ṣe fóòkù ló dá jù ní àwọn tá a bá pa àwọn àfá náà ọ̀tá burú ń bẹ̀ wọ́n sọ nífẹ̀ o tí wọ́n sọ kọ́ nìyẹn o ìyẹn ò ní pẹ̀lẹ̀ rárá nínú ẹ̀sìn ni pé àwọn pọ̀ àwọn èèyàn ọjọ́ kẹta ni ọjọ́ kẹjọ ni àbóbójú ọjọ́ ni àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn tí ó kọ́mọ̀ sí àṣà àwọn èèyàn wa láwùjọ kò ní pẹ̀lẹ̀ nínú ẹ̀sìn torí pé àkójọ ni àkójọ pé ẹgbẹ́ ni àdúrà ní ìjọkùnrin àdúgbàfẹ́ àdúrà ó wúwọ̀ lẹ̀ ìgbàdà àdẹ́bìn ní àdúrà ẹ̀sìn ní gbogbo tó wà lẹ̀ ti jẹ́sìn agbọ́dọ̀rẹ̀ ìjọ ẹ̀sá tí ń ṣe ẹ̀kọ́ tó ní bá ṣe kí ni a ṣe sábà tí báwọn tó sípò ilé ìkó onímọ̀ ìdàrú àwọn àbá tí wọ́n bá tó ní báwọn mẹ́ṣẹ́ tẹ́fẹ́ wọ́n náà ó ní lè ṣe àwọn sàájẹ́ kú ló tó ogun gẹ́gẹ́ bí táwọn ṣẹ́kù wa tí wọ́n bá wa sọ̀rọ̀ sọ àlẹ́bí òṣọjọ́ kẹta òṣọjọ́ kẹjọ òṣogójì ọjọ́ lọ́dọ̀ àwọn àlèwà láti lọ́jọ́ kó òkúkọ̀ òkú ọ̀pọ̀ òkúkọ̀ òkú àmàlà ikú ni kó jẹ́ Ìwẹ̀ kọ́kọ́ tó wà sí sínú ẹ̀kùn tó nípa fẹ́ wọ́n nà sáà fẹ́ jẹ nǹkan, táwọn wá ti parọ́ báwọn èèyàn lákòókò ìrìnlọ́nà. Ìwẹ̀ kọ́kọ́ ìgbà yóò mú pẹ̀lẹ̀ ní ẹ̀kùn náà ní ṣe ká pọ̀ àwọn èèyàn jọ gbogbo ọjọ́ tàbá mú ẹgbogbo ọ̀nà tàbí ti tàbá àkókò òun náà ni wọ́n ti ṣàlàyé fún ẹ̀ kódà nínú àwọn ọ̀nà tàbí lè ṣe àwọn náà lè gbẹ́sẹ̀ ìgbà àbí ká gbẹ́gbọ́ hù lórúkọ wípé ìyá mi tí ó ti dáyé mọ́ lápá àbí bàbá mi tí ó ti dáyé mọ́ sí ládà àbí mọ́ ẹbá tí bá ní ìsìn àìṣe wá kúkú ẹ̀dánmìn tí bá ìfẹ́ akọ́kọ́ mọ́ṣáláṣí àbí ká pọ̀ ilé kéwú ẹnà pọ̀lù yẹn ní alẹ́ àlùkò áìlì bẹ́ẹ̀ ẹnà pọ̀lù yẹn ní súnà lẹ́sà sọ́nà káwọn yóò máa hánù súnà ìmíyà sọ́mà ha sórí sọ́mọ ṣára ilá ń bà ní gbogbo ilé náà nínú ọ̀nà tá a fi ń ṣe sàárà fún òkú ni ọmọ wọn sọ náà dáadáa púpọ̀ alákòóyè sí wa sáwọn ìlú. láàmú àti ọlọ́pàá àti àwọn ọmọṣàlẹ́kọ̀ọ́ ní ẹ̀sìn ní àsìkò ti ọ̀rẹ́ torí àṣìgbọ́ kámẹ́lọ sí àwọn àwọn fáwàbọ̀ ẹgbẹ́ àwọn ṣe wọ́n ní nínú nípa tó lè ṣe fókù ní ìdáhùn sọ̀hánù ká fáwọn èèyàn ló ń jẹ torí pẹ́ẹ́nu jẹ́ dáadáa sí ìsìláàmù pé pè sí ni ká fún èèyàn ló ń jẹ wá kóró náà ti bá wọn tí wọn bá dùn tí wọn dúró déédéé pé ọ̀la ìyàkóso àlá ọ̀hánlẹ̀ni mẹ̀sìkì wọn fún èèyàn ló ń jẹ ìgbà tó lọ wá pẹ́ ròyìn mùsùlùmí gidi wọ́n fún ọ ló ń jẹ أجد أن تقول صلى الله عليه وسلم نطعمكم لوجه الله لا نرجوكم جزاء ولا شكورا ولا صبر فلا اقتحم العقبة وما أدراك من العقبة صحب رقبة أو إتعام في يوم ذي مذبرة تصل وجه نسبة للعداء عفو يرونج أما شيء تكون ṣùgbọ́n òde làwá mọ́ tí ń ṣe ní ẹn tó lè jẹ́ ẹ̀kọ́ ni sẹ́ǹkà ṣùgbọ́n tó bá ní káwọn máa ṣe búrúrú yìí kẹ́ ń jẹ ọgbọ́n náà wọ́n ń sọ pọ̀tí ló jẹ́ dáa lè ṣe fókù ní sàárà ní kápá èèyàn ló jẹ lágbẹ́jọ́ ìṣẹ̀yìn àti ẹjọ́ ń gbé ọdún pé kò lọ́wọ́lọ́ bóyá nu fámì ní bóyá nu ará àdúgbò ní bóyá ara bíṣẹ́ ní ọlọ́ra tẹ̀múra ara ìsìyẹ̀fó ọgbẹ́ sílẹ̀ tó mọ̀ ìgbàsílẹ̀ àtẹ̀sámọ̀ wọ̀nyí tí wọ́n bá ìṣẹ́mọ̀ bẹ́ẹ̀ lọ sí fún nínú ọjọ́ rẹ̀ lọ pé ọdún ẹgbẹ̀rẹ́ sọ́dápọ̀ inú rẹ̀ dàbí òní dùn ṣùgbọ́n jẹ́ táwọn tó ẹgbẹ́ alájúbàjẹ́ tó ń wòye pẹ̀tọ́ ní kó wá jẹ sàárà plẹ́ẹ̀tì kan ẹ̀rùn iná pé yóò kọ́ orí èyí tẹ́ ń ṣe yẹn ọ̀tọ́ ajẹ́tọ́ olóògùn fún ẹ lówó ìyẹn kọ́ àwọn tó bí pàtí wà tó ẹ ká fún ayà ó lọ mẹ́wọ́n rẹ̀ àbìtì ọ̀gbìtì ẹ̀rù gẹ́gẹ́ púpọ̀ wá wọ́wọ́ yẹn kọ́ fẹ́ra fún ráyì fọ́wọ́ kan ọgbọ́n fọwọ́ sì fún wọn sàárà tí ó wọ́n mọ́ ọmọ mẹ́ kò ń jẹ́ kékeré ìlú ẹ̀dọ́ kan ní ṣe ayẹyẹ káàkiri ìyẹ̀kọ́ ìfún ìrúnjẹ lẹ́yẹ̀kọ́ ọdún fún ọgbọ́dún pọ̀ lé wọn lójà nínú fún ẹlówó padà òdé lẹ́yìn ṣe yẹn òdé lámọ́ tí ṣe yẹn ògbédé bá wá láti bàtẹ̀ wá jẹ agbọ́n láìpì kẹ́mí kò ní dùn torí kò dé ló wá ṣe inú ẹ̀ ló dùn alọ́ ayẹyẹ pọ̀tẹ́lẹ̀ ayẹyẹ pọ́nẹ́ ní ẹṣẹ́ ẹni tí bàrá àtọ́jú lórí ẹni kí ni lórí ẹ̀kọ́ pọ́lẹ́pàá sọ ló nídìí káìkó jẹ ni káìkó ló táwọn ẹṣẹ́ ti wá kà lórí ìdí láti gbọ́dẹ̀ ìkẹ́ ń sọnù ọwọ́ ẹgbẹ́ àtìfọ́dí ní káfíwọ́ fún ẹ̀rọ jẹ tó hùn á fún ẹ̀rọ jẹ tó bá lẹ́tọ̀ sí ìfí ní ẹgbẹ́ ará àpókùnrin tó bá tọ́ sí ìṣẹ́ ká lókè ní kàtẹ́ síbẹ̀ pẹ́ntó ayọ̀ káfọ́rùn èèyàn ló ń jẹ kó jẹ́ tọ́lá láti máa fọ̀ yẹn kọ́ àǹtọ̀ fẹ́ni tẹ́bí Alhamdulillah, ẹ̀fẹ́ tí ó ní bẹ̀rẹ̀ tí kò ní parí, gbọ́rọ̀gbọ́dé ni a fi àdàdá ètò náà ti sí lónìí, ìgbà tí ọlọ́ọ̀bá àgbà tí ó ti fún wa láàfàní àti tó pàdé. Àbẹ́lọ́ọ̀bá àgbà kò jẹ́ kí a tó pàdé pẹ̀lú ìdùnnú. Nígbà láwọn tó pàdé kí mọ̀lú àti ojúṣe lẹ́kún jù báyìí lọ. Ìkàlá yìí náà ń fi dáàbò mọ̀ ṣe tọ́lọ́run, táwọn fáwọn ìlú jẹ́ tí ẹ̀lú jẹ́ ti sẹ́fẹ́rìsì, tọ́lọ́run àgbà kó ṣe ọba ìjẹ́kọ̀ọ́ máa ń bà wá lọ́pọ̀ obìnrin tá a wá ṣe ẹ̀kọ́ tí wọ́n jẹ́ kí gbogbo ṣẹ́fà àti ọlọ́sì lọ́ba lẹ́yìn ọlọ́mọdé wọn ní ọ̀rọ̀ wa ọba ìjẹ́kọ̀ọ́ máa ń bà wá àwọn ṣẹ́ẹ̀lú wa tí wọ́n kà nílẹ̀ fún wa tí wọ́n kọ́ bá wọn fún wọn lẹ́sàn-án ìwà àtàwọn náà tí wọ́n tó fún wọn support ìjọba àpapọ̀ àti ilé ẹ̀sán lóore yàtọ̀ fún ọlọ́wọ́ sọ́yà máa yọjú sí ومن الأمام إن شاء الله صلى الله عليه سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستحي ونتوب إليك